فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدبكم الله سبحانه وتعالى أتركاتك النبي محمد صلى الله عليه وآله وسلم عليكم الله سبحانه وتعالى وما با àwọn sàbí ànábì àwọn tọ́lọ́wọ́ bá alikiola tó sáwọn lẹ́sà ipe kí wọ́n jọ jíṣẹ́ Allah subhanahu wa ta'ala pẹ̀lú annabi sallallahu alaihi wasallam alékún kí Allah subhanahu wa ta'ala kuma bá wọn tí wọ́n tẹ̀lé àṣẹ́kùbọ̀ kẹ́yì àtìgẹ̀yí kí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlákójí kó máa bẹ lórí ẹnìkọ̀ọ̀kan wa náà àti gbogbo àwọn tó wà wà lórí ìlànà nàbí sallallahu alaihi wasallam tí tí ó fi di ọjọ́ ògbìdà kìyàmà lónìí tí í ṣe ọjọ́ kejìlé ní ogún nínú oṣù Ramadan ní ọdún ẹgbẹ̀rún kan ọgọ́rùn mẹ́rin àti ogójì àti méjì tánàbí sallallahu alaihi wasallam ti hijira 1442 after hijira a máa tẹ̀síwájú lórí àlàyé tí a ń bá lọ nínú suratul mutaffifin inú àwọn àlàyé bí mélòó kan tàà ti sẹ́yìn a rí pínu súra yìí ọlọ́mọba àlekọ́lá júwe àwọn tí wọ́n ń pè ní almutaffifun ọlọ́mọba àlekọ́lá júwe rẹ̀ wọ́n fún wa ọlọ́mọba àlekọ́lá sì kìlọ̀ fún wa ó wọ́nu wa nípa aburú ńláńlá tó wà níbi ìmáṣe tẹ̀sífìf ìmáṣe àbòsí èèyàn nígbà tá a bá fẹ́ fún wọn lẹ́tọ̀ọ́ wọn

bákanáà nínú àwọn ibi tí a ti kà síwájú ọlọ́wọ̀n bá lè kí ọláróyìn ibo ni ó jẹ́ ibo ni síra àwọn tán bá jẹ́ kèfèrí àwọn alfujar àwọn tí ó gbọ́ ọlọ́wọ̀n bá lè kí ọlá gbọ́ tí ó gbájọ́ ògbé dàlùkì àmà gbọ́ ọlọ́wọ̀n bá lè kí ọlá sọ fún inú náà ó náà ní síra àwọn wà tó díjọ́ ògbé dàlùkì ní sàlẹ̀sàlẹ̀ ilẹ̀ ẹlẹ́ẹ̀keje ìbẹ̀rẹ̀ ọlọ́run bá lékẹ́ lónìí kí wọ́n kọ síra wọn sí so ọlọ́run bá lékẹ́ ọlájúwe fún wa bákan náà àwọn tó bá jẹ́ nírí tí wọ́n bá jẹ́ mùmí ní òdodo ọlọ́run bá lékẹ́ ọlá ní ibi tí wọ́n kọ síra tí wọ́n sí òun náà ni ààyè ibi tó ga jù nínú àlìjẹ́nà ó wá àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá lékẹ́ ọlá ń fi ọ̀tún hàn wá ń fòsí hàn ń fi orí hàn wá ń fa burú hàn wá ń júwe àlìjẹ́nà fún wa ń sàlàyé iná fún wa kò sí ìkankan tọ́lọ̀ ọba àlìkẹ́lá nítorí ẹ̀sìn fún wa tó tayọ pé kí gbogbo ò lè dá sí wa lójú ni kéèyàn ó lè mú ìtọ́wá fẹ́ wọ̀nú méjèèjì àlìjẹ́nà láàrò yìí bó ti dá yìí ìgbádùn ti ń bẹ́ẹ̀ láàrò yìí fúnra wa yìí iná náà láàrò bí ààrẹ ti rí ìbó ti lágbára yìí ọlọ́ọ̀bà àlìkẹ́lá ti wá sàlàyé ẹ̀fún wa tó kù sọ wọn ó mú ìtí ó mọ̀ pé yóò pé òun tó bá dijọ́ ògbé dàlùkì yá máa ẹni tó bá mọ̀ pé àlìjánnà ọgbà àdẹ̀rà ní òpé àtayé yìí náà ni ó ti máa palẹ̀ máa rẹ̀ láti máa hùwà dáadáa láti máa tẹ̀lé àti ọlọ́wọ́ bá àlekẹ́ ọlá ẹni tó bá sì mọ̀ pé òun lè fara daya tó mọ̀ pé òun lára aná òun lè jìyà tó bá irú ẹni bẹ́ẹ̀ à yóò pa òfin ọlọ́wọ́ bá ọlá tì kò ní ṣe ẹ̀sìn ọlọ́wọ́ bá ọlá ẹ̀sìn ni ó kò ní ṣe ẹ̀sìn Islam àwọn mùmínì òdodo ìpè wọ́n wà nínú ìdẹ̀ra tó bá dijọ́ gbéjà kìyàmà ẹ̀ ìdẹ̀ra nínú ọkàn ìdẹ̀ra nínú ara kọ́dọ̀ ọlọ́wọ́ bá lè kí ọláròyìn àwọn tí wọ́n máa mu nínú àlìjẹ́nà ìpè àwọn tí wọ́n máa mu nínú àlìjẹ́nà yìí àwọn nǹkan mímu kan ni tó jẹ́ nítorí pé omi yìí omi tó ń sàn wá ní láti bí Jannatu Firdaus láti bí ọgbà àdìyàrá tó ga jù paradise tó ga jù tó náà ní Jannatu Firdaus àti bẹ̀rẹ̀ lómi yẹn ti ṣe kíni àti bẹ̀rẹ̀ lómi ti sàn wá so ọlọ́wọ́ bá lékẹ́ ọlá ní látara bẹ́ẹ̀ ibẹ̀ náà láti omi náà láfi pèlò àwọn ọtí ẹlẹ́rìn dòdò tí àwọn aráalé àlìjáná ó máa mu ọlọ́wọ́ bá lékẹ́ ọlá sọ fún wa nínú áyà kọkàndínlọ́gbọ̀n níbi tí a ti bẹ̀rẹ̀ àlàyé wa lónìí ọlọ́ọ̀bá ní kẹlá sọ pé iná lẹ́dínà ajramu kánú mínà lẹ́dínà ámànú yadhakun iná lẹ́dínà ajramu kánú mínà lẹ́dínà ámànú yadhakun wa idha marru bihim yataghamazun wa idha inqalabu ila ahlihim inqalabu fakihin وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون أنا بارك الله تعالى رجع أو أنت سواجه

ẹ̀ wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n ma fi wọ́n rẹ́rìn wọ́n ma pè wọ́n ní orúkọ alayhi rahmatullah wọ́n ni yukhbiru ta'ala ta'ala ọlọ́ọ̀bá àlekíọlá ń fún wa ní làbárì níbi ayá yìí ọlọ́ọ̀bá àlekíọlá ń fún

wọ́n ma fi wọ́n sẹ́fẹ̀ wọ́n ma fi àwọn mùmìnì sẹ́fẹ̀ na wọ́n sì ma yẹ̀yẹ́ wọn wọ́n ma fojú kéré wọn wọ́n ma fojú yẹpẹrẹ wọn eléyìí nínú àwọn ẹ̀ṣẹ̀ tó lágbára ni kéèyàn ma fi ẹni tí bá ń àlekíọlá ma fi sẹ́fẹ̀ eléyìí sí àárín àwọn nìkan eléyìí ń bẹ láàárín àwọn tí wọ́n náà tó jẹ́ pé wọ́n máa fi ẹ̀sìn ọlọ́run ọba àlejò láti ẹ̀yẹ́ wọ́n máa fi súnà Nabi sallallahu alaihi wasallam wọ́n máa fi ti ẹ̀yẹ́ ẹni tó bá dánù gbàtí níbàámu pẹ̀lú àṣẹ ọlọ́run ọba àlejò ọlá tọ́lọ́run ọba àlejò ọlá alaihi wasallam tánàbí ní ká máa mú nǹkan kan kúrò nínú àgbọn wa táwa lẹ́nu

a rí àwọn tó jẹ́ pé nínú àwọn abọ̀rìta ni wọ́n àwọn náà sì fi rùngbọ̀n lẹ̀ wọ́n darùngbọ̀n sí a rí inú àwọn eléré àwọn eléré orí wọ́n ogoro àwọn èyí tán bá wọn sí wọ́n fìrì lọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn <clears throat> tí ẹ̀ ní èyàn bá dárùn gbà sí nígbà tó wá dárùn sí yìí ó ní òun fi ń tẹ̀lé lára nabi sallallahu alaihi wasallam ni ó ní súnà nabi sallallahu alaihi wasallam òun náà ní irùngbà tó ń dá sí yìí ìbẹ̀lẹ̀ ti wá rí pé àwọn yóò bá bẹ̀rẹ̀ sí àwọn yóò bá sí àwọn yóò bá sí pé àwọn yóò bá sí sọ ìsọkúsọ lé la àwọn yóò bá bẹ̀rẹ̀ sí kórìíra rẹ̀ so eléyìí ọlọ́wọ́ bá rí kí ọlá ń sọ fún wa wípé àwọn tó máa ń ṣe eléyìí àwọn ni ẹ̀yìn eh, torí pé àwọn kèfèrí àwọn tí wọ́n ya kírímínà yìí tán bá fi wà láyé wọ́n a máa ń fi àwọn mùmínì òdodo wọn fi wọ́n ti ẹ̀yẹ wọ́n máa ń kírun wọ́n máa fi wọ́n ti ẹ̀yẹ wọ́n máa ń gbàwẹ̀ wọ́n máa fi wọ́n ti ẹ̀yẹ ẹ̀yìn eh, wọ́n máa ń ṣe hajj wọ́n máa fi wọ́n ti ẹ̀yẹ wọ́n máa ń sàlù àlá wọ́n máa fi wọ́n ti ẹ̀yẹ gbogbo àwọn nǹkan tó bá ti rò papọ̀ mẹ́sìn ọlọ́run bá àlekẹ́ ọlá tó bá ti rí tí wọ́n ń ṣe wọ́n bẹ̀rẹ̀ sí kùn wọn lẹ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá ara àwọn olórin tí wọ́n tí wọ́n wọ ṣòkòtò wọn tó wà above ankle ṣòkòtò wọn wà lókè kókósẹ̀ wọn méjèèjì tán bá ti wo tán bá ti wo takún ẹ̀ tán bá ti gbélé ìpé bóyá bí olórin kan ni àbí eléré kan ni àbí ẹnìkan tó wọ́n kàn fi ń ṣe gáì nígbà fi ń gbá fẹ́ǹsì ẹni kò ní ní problem lọ́dọ̀ àwọn èèyàn àmẹ́ ẹjọ́ ṣe àfi ti ṣòkòtò rẹ̀ tó lókè yẹn ẹjẹ́ kó ṣàfihàn sáré ẹ̀sìn ẹjẹ́ ó sọ pé òun fi tẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam ni ẹjẹ́ ó sọ pé ìlànà nàbí sallallahu alaihi òun náà ló fà á tóun fi ṣe gíní sílùkù tó ń fi débi tó dé yìí ibẹ̀lẹ́ ti wá sí ọmọ wá fi ṣe gíní ọmọ wá fi ibẹ̀ náà wọ́n máa pè lókọ ni wọ́n máa ń sọ sọ́kúsọ sí lára orú ara àwọn nǹkan tọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ fún wa wa ká má kó sínú àwọn tọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ wọ́n a máa fi àwọn mùmìnì wọ́n a máa fi wọ́n sí ẹ̀yẹ́ nígbàtán fi wà láyé anábi sallallahu gbogbo aṣọ tọ́kùnrin bá wọ̀ gbogbo aṣọ tọ́kùnrin bá wọ̀ pátápátá sàǹgbọ́tọ́kùnrin máa wọ̀ pọ̀ nínú aṣọ ọkùnrin a máa wọ àwọ̀tẹ́lẹ̀ ọkùnrin a máa wọ agbádá ọkùnrin a máa wọ bùbá ọkùnrin a máa wọ sokoto ẹ́n kọ́dà ọkùnrin a máa pàkájá táàfi aṣọ táàfi kọ́ ìjì tábáyì gbogbo aṣọ tọ́kùnrin ó bá wọ̀ pátápátá anábì sallallahu alaihi wasallam ní ìdajì ojúgun ní kó máa dé ìdajì ojúgun anábì ní tó wá mọ̀ pé òun ò lè jẹ́ kó dé ìdajì ojúgun anábì ní kò gbọ́dọ̀ jẹ́ kó kọjá kókósẹ̀ rẹ̀ aṣọ ò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ rẹ̀ anabi wani wa ma asfala alka'abain min alizar fa fi an-nar anabi ní tó bá ti kọjá kókósẹ̀ nínú aṣọ tọkùnrin bá wọ̀ tó bá di jo gbida kiyama anabi ní iná ni wó fi jó ke ti aṣọ ke sa wọn ṣòkòtò rẹ̀ tó kọjá kókósẹ̀ ni wọ́n adajo tí wọ́n dà sínú náà o eh ìtumọ̀ ẹ̀ náà ni pé ẹni tí ẹ sa aṣọ rẹ̀ kọjá kókósẹ̀ eh ìjìyà rẹ̀ wọ́n náà ni iná tó bá di jo gbida kiyama hadith anabi sallallahu alaihi wasallam ni hadithi tó ní látọ̀dà nabi sallallahu alaihi wasallam wọ́n gbà wá fún wa gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà àrùn táǹkì náà wá fún wa ni bí wọ́n ṣe gbà àwẹ̀ táǹkì wá fún wa nínú àwọn hadith nabi sallallahu alaihi wasallam bí wọ́n ṣe gbà gbogbo àwọn jọsìn táǹkì fún wa bó ṣe gbà wá ni èyí ṣe tó wá jẹ́ pé àwa gbà kan gbọ́ àti Qur'an àti súnà anábì sallallahu alaihi wasallam méjèèjì wáhayù ni revelation ni látọ̀dọ̀ Ọlọ́run ọba àlekẹ́ọ́lá nítorí pọ́lọ́run ọba àlekẹ́ọ́lá sọ fún wa pé anábì sallallahu alaihi wasallam ó ní wa ma yantiqu anil hawa in huwa illa wahyu yuha ó lánàá bí sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nu àwọn kan lọ lè bá anábì sallallahu alaihi wasallam nínú àwọn sàábì anábì ife arí pé wà anábì sallallahu alaihi wasallam ó máa gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń sọ ọmọ sọ̀rọ̀ léṣiríṣi ẹ́n o lè sọ̀rọ̀ ńgbà mẹ́gbà tínú bá bí ọ o lè sọ̀rọ̀ ńgbà mẹ́gbà tínú rẹ bá yọ tí ogun tá a bá ti gbọ́ nípa rẹ̀ náà ní ká máa kọ kalẹ̀ Ànábì ni gbogbo tí a bá gbọ́ lẹ́nu ẹ máa kọ́ ó lóun búra pẹ̀lú Ọlọ́run ọba àlekè ọlá ó ní òun bínú ni o kò sí àwọn ọ̀rọ̀ tánàbí sọ jáde lẹ́nu àwọn kan ni wọ́n lànàbí sọ fún àwọn sàábí ànàbí àwọn ni wọ́n ṣe gíní àwọn ni wọ́n dè mọ́lẹ̀ kalẹ̀ fún wa àwọn iṣẹ́ tánàbí ṣe ẹ̀yìn ànàbí ma kírun báyìí ànàbí ma gbààwẹ̀ báyìí ànàbí ma ń ṣe àwọn kan báyìí àwọn kan ni wọ́n dè mọ́lẹ̀ nínú àwọn sàábé ẹ̀yìn àwọn kan ni wọ́n gbà lọ́wọ́ àwọn náà gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn náà là kójọpọ̀ ń tà ń pè lẹ́sìn wa èsè táwa gba apá kan gbọ́ nínú àwọn ọ̀rọ̀ ànàbí sallallahu alaihi wasallam táàwà ní apá kan gbọ́ àwọn tọ́lọ̀ ọba àlékẹ́ ọláròyìn báyìí àwọn alul kitab àwọn yahudi àtàwọn nasara ọlọ́ọba àlékẹ́ ọláròyìn wọn nínú alukur'an àwọn jù àtàwọn christian ọlọ́ọba àlékẹ́ ọlá ní àwọn ni wọ́n ma gba apá kan gbọ́ nínú tíra èyí tó bá tẹ́ wọn lọ́rùn nínú tíra tọ́lọ̀ọba àlékẹ́ ni wọ́n gbàgbọ́ èyí tó bá rí

ọlọ́wọ́n bá lè kíọ́lá ní innal ladhina ajramu àwọn tí wọ́n ya ẹlẹ́ṣẹ̀ láyé tí wọ́n ya ẹlẹ́bọ tí wọ́n ya kòkí kanu minal ladhina amanu yadhakun wọ́n a máa fi àwọn mòmìnì òdodo wọn a máa fi wọ́n rẹ̀rìn tàbá kò lérí tọkùnrin ẹtúnbọ́ sí ríṣ obìnrin tán bá rí obìnrin tó lo ẹ̀há ẹ́n obìnrin tó bo ihò ara rẹ̀ tí ò jẹ́ kẹ́ni kankan orí ẹni tí ò lẹ́tọ̀ọ́ láti máa rí òun irú eléyìí náà wọ́n sọ di nǹkan yẹ̀yẹ́ wọ́n sọ ọdí ẹni tí wọ́n ma fi tẹ́bẹ̀ ẹlùmí ọmọ pè léegun ẹlùmí ọmọ pè ló kọ́ irísirísi ogoro àwọn nǹkan wáyé inú àwọn nǹkan tí ma mú ìyàn rí bínú ọlọ́wọ́ bá ọlá ni nítorí pé ogoro àwọn bá ṣe múra ẹ̀sìn ní bó láṣe ẹ̀sìn ní gbogbo ẹ̀ náà lọ́wọ́ bá àlékí ọlá jùwé fún wa gbogbo ẹ̀ nígbà tí ó bá ti jáde tí ó ti wà láàrin àwọn tí wọ́n ṣe àwọn iléwọ̀ rẹ̀ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti rí obìnrin gbọ́dọ̀ kọ́fà gbogbo ara rẹ̀ pátápátá látòkè délẹ̀ ni eléyìí ló fi ọlọ́wọ́ bá àlekíọ́lá àwa lè civilization ìdìjú tí wọ́n ń pè lọ́làjú àìlájú nítorí pé ọ̀làjú wo ní bẹ́ẹ̀ bí àwọn ẹranko gan tọ́nà ọba àríkẹ́ ọlá dá wọ́n wọ́sọ́ aṣọ àwọn bẹ lára ẹranko látòkèdélẹ̀ ni ó bò wọ́n ni àwa ti kíni àwa tó wá fẹ́ sọ́ra wá di in tí ó táwọ́ sí ju ẹranko lọ àmọ́ obìnrin ọmọ wá ní òhò kò ní bòhò ara rẹ̀ àwọn obìnrin tí ma wá ní ni láti bẹ̀rẹ̀ dé parí pé kóbìnrin ó ṣe kíni kóbìnrin ó síbì kanlẹ̀ lára rẹ̀ kó wá síbẹ̀síbẹ̀ náà tàbáwá róbìnrin tó múra bó ti yẹ kó múra tó tẹ̀ láti ọlọ́ọ̀bá àdíkẹ́ọlá àwárí pé àwọn yóò wá máa sí kíni àwọn yóò máa wá fi ti ẹ̀yẹ́ ó máa pèlú kọ̀kọ́kọ́ eléyìí nǹkan tó burú ni o nǹkan tó léwu ni tó jẹ́ pé tó bá dijọ́ ògbédà kìyàmà à ọlọ́ọ̀bá àdíkẹ́ọlá irú àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá wa o wa idha marru bihim nígbà tí wọ́n bá kọjá ẹ̀ẹ́n àwọn kèfèrí tí wọ́n bá kọjá lọ́dọ̀ àwọn mòmìnì wọ́n bá kọjá lọ́dọ̀ wọn yatagamazun wọ́n máa wọ́n ma fojú yẹpẹrẹ wọn wọ́n ma wò wọ́n sọ ìsọkúsọ wọ́n sọ̀rọ̀ sí wọn àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní wa idha marru bihim yataghamazun wọ́n ní dọ̀míru tó wà níbi wa idha marru bihim wọ́n bá kọjá wọ́n ní ó ṣe déédé ká pé táwọn mùsùlùmí bá kọjá lọ́dọ̀ àwọn kèfèrí yataghamazun wọ́n ma fi wọ́n tẹ́fẹ̀ ó ṣe déédé ká pé àwọn kèfèrí so ká máa fi nǹkan ṣe ẹ̀yẹ́ nínú ẹ̀sìn ọlọ́run ọba àlékiọlá inú àwọn nǹkan tí máa ba ìsìláàmù yẹn jẹ́ ni inú àwọn nǹkan tí máa téèyàn bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ téèyàn jẹ́ onígbàgbọ́ tẹ́lẹ̀ téèyàn wá ń fi nǹkan kan ṣẹ̀fẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba àlékiọlá nínú súnà nàbí sallallahu alaihi wasallam inú nǹkan tí máa múyàn tí máa múyàn ṣe tí máa múyàn di kèfèrí ni ó ṣẹlẹ̀ nígbà ayé ànábì sallallahu alaihi wasallam nígbà ogun Tabuk ìpè àwọn kan wọ́n jókòó wọ́n sọ̀rọ̀ inú àwọn musulmi àwọn àjòkó wọ́n sọ̀rọ̀ láàrin ara wọn wọ́n wá ń fi ànábì sallallahu alaihi wasallam wọ́n wá fa ànábì sí àtàwọn tàbí ànábì wọ́n ah, a èrí ààrí ẹnìkankan àwọn òfẹ́ èrí ẹnìkankan tó dàbí àwọn tàbí ànábì tó jẹ́ pé wọn ò mọ̀ ju arga bubutu náà wọn ò mọ̀ ju ká jẹun lọ wọ́n ṣe wà onísìn wọ́n ni wà ájìbánú ìdàlẹ̀kọ́ tán bá sì pàdé ọ̀tá wọ́n ní ojójú nǹkan mí lọ ní nǹkan tí ò rí bẹ́ẹ̀ náà fi ń ròyìn wọn ó dà ní wọ́n sọ nípa wọn nígbà tán wọ́n sọ àwọn nǹkan tán wà bẹ́ẹ̀ tó ń gbọ́rọ̀ yìí

ọlọ́wọ́ bá lékẹ́ lọ́sọ̀fà anábì sallallahu alaihi wasallam pé wala in sa'altahum la yaqulunna innama kunna nakhudu wa nal'ab wọ́n ní tó bá bèèrè lọ́wọ́ wọn ipé kí ló fàá tẹ́ fi tí ó gbọ́ àwọn nǹkan tẹ́ ń ṣe yìí àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ tẹ́ ń fi àwọn tàbí ànábì sí ẹ̀yẹ kí àwa kan ṣeré ni àwọn mí ni àwàdà làwọn ṣe àwọn fi ń wá ilé ìwé táìmù ni àwọn kan fi ń ṣe bí à ń tàkúrọ̀ sọ̀rọ̀ ni kìí sí pa mí ni ẹ ọlọ́wọ́ bá lè jẹ́ lásọ pé kúl ilé ànábì sọ fún wa pé abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzihun ọlọ́wọ́ bá lè jẹ́ lásọ fún wa pé tẹ bá fẹ́ mọ́ ṣàwàdà tẹ bá fẹ́ mọ́ wá ilé ìwé táìmù tẹ bá wá ń tẹ́ẹ̀fì ṣe kí ni tẹ́ẹ̀fì tẹ́ẹ̀rí tẹ́ẹ̀fì tẹ́ẹ̀yẹ́ máa

gbogbo ẹtí ìṣẹ́ bá ti lè mú wá lónìí kọ́dí kàfàrùtùm bá àdá ìmánìkùm ọlọ́ọ̀bà àlejò ọlá ní ẹbí ní kèfèrí lẹ́nu màkàtà ẹ̀sìn bá àdá ìmánìkùm ẹ̀rí pé àyà yìí fi yé wa pé àtàwọn yìí náà mùmìnì ni wọ́n wọ́n gbọ́ lọ́wọ́ àlejò ọlá gbọ́ kí ló fà tọ́lọ́wọ́ àlejò ọlá fi kọ̀ndẹ́mù wa ní wọ́n ti kúrò wọ́n ni wọ́n fi ànábì alaihi wasallam ti yẹ̀yẹ́ wọ́n fi àwọn sàábì ànábì ti so a nǹkan yìí nǹkan tó léwu gan ni tọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́ọ̀bá fún ọ láàyè àbí tí ìta ní bá lágbára lórí ẹ débi pé àwọn nǹkan tó yẹ kó o ṣe nú ẹ̀sìn ẹ̀ o jẹ́ kí ni o fà sẹ́yìn bẹ́ẹ̀ má fi àwọn tí ń bá ń ṣe má fi wọn ti ẹ̀yẹ má fi àwọn tí ń bá ń tẹ̀lé súnà nẹ́bí sallallahu alaihi wasallam má fi wọn ku ẹ̀fẹ̀ ẹlòmí ìgbà wà àti jógbé síta ìgbà wà àti pé ó fẹ́ fi alùsúnà ti ẹ̀yẹ ni òun náà ni ó gbé síta ẹlòmí tẹ̀síìrì tó bá lóun ṣe ẹ̀ ní rí àyà kan tí ó tú báyìí fún fẹ́ẹ́ ṣe tẹ̀síìrì inú àwẹ̀ ẹni tó dára rẹ̀ náà ní kíni kó wá bè bú kó wá sọ̀rọ̀ nípa àwọn alùsùnà kó wá fásán talo ilẹ̀ Yorùbá ìdẹ́lòmí ká fún tẹ̀síìrì nù bá fún odidi ọgbọ̀n ọjọ́ ibi táàtì máa káyọ̀ ọlọ́run bá lè kí ọlá fáwọn èèyàn táàtì ìwí ah, kí ìwí bóò ni wọ́n ṣe tú ẹlòmí wa wé sí gbogbo ọgbọ̀n jọ òun yóò mọ̀ wá bá wọn fàtàn gé ẹyin sọ́run mi làlọ́kọ́kọ́ dá kíní kan lẹ́nu ní sábàjá ló ní kíní kan ní kí ni kí ni gbogbo eléyìí kí ló tún ṣe ń bí ẹ̀sìn wa kí lè tún ṣe kí lè kọ́ta fẹ́ kọ́ mẹ́ ìtàn ta ló ní ìlú kan ẹ̀yìn tàbá wọn wádìí pé ta ló ní ìlú kan tí kèfèrí bá ní ìlú kan nípìnlẹ̀ kò burú tẹ́bí ìtọ́ bá bèèrè pẹ́ta ló ní mọ́ká ìbáwọn kẹfẹ́ náà ló wà mọ́ká tẹ́lẹ̀ síwájú kó tó di pé anábì sallallahu alaihi wasallam dé ṣe báwọn fámílì anábì ṣe báwọn náà ni wọ́n darí mọ́ká ṣe bí kèbèrè ni wọ́n tọ̀ nígbà tó sì yá nígbà tí ìsìláàmù tàn ká ṣe bí gbogbo àwọn àrọ́mọdọ́mọ padà di mùsùlùmí níbẹ̀rẹ̀ tí wá rí tí wọ́n wá ń ṣe fàánfà gbogbo àwọn nǹkan báwọn àìníkànṣe àìníkànṣe nú ẹ̀sìn àbí àìmọ̀ tó kàn

níbi à ń fa ìfà ń fa lórí pé ẹlẹ́yàmẹ̀yà àwọn kan ló níbi kan ní nǹkan tó jẹ́ pé nígbà yà nàbí sallallahu alaihi wasallam nígbà táwọn bí wà ní Madina nígbà táwọn ara ẹnìkan náà Maka àti ẹnìkan náà àwọn Madina àwọn alánàṣe àtàwọn tó àwọn Maka lọ Madina àwọn tí wọ́n jẹ́ ìkan wá ń pariwo inú àwọn tó já àwọn ilé àwọn Madina pé yálà Ansar ìwọ́n ń pariwo pé ah, ẹ̀yà ará Madina ẹwà dìjà mí o ìkejì ń pariwo yálà Muhajirin òun pariwo pé ah, ẹ̀yà ará Maka anábi ti bẹ̀nulé anábi wá gbọ́ anábi wá jáde sí wọn anábi ní abìdá àwàlì jahiliya anábi ní àwọn ìpèpè ìgbà jahiliya nígbà tó jú dúdú àwọn àpèpé ìgbà ìmọ̀kan tẹ́ẹ̀mọ̀ ṣe tẹ́ẹ̀mọ̀ fi dá wa lálẹ̀ tẹ́ẹ̀mọ̀ fi dógun lẹ̀ pé nǹkan kékeré báyìí ogun ìdílé ẹ̀sì máa bára yín fà á ànábì ní tẹ́rù eléyìí náà lẹ́sẹ̀ máa ṣe wà á nà bẹ́yìn náà zuhuri kùn tí ń bẹ láàrin títí kò láyé ànábì kí máa wà lẹ́nu ni tábàtẹ̀ wá rí ẹnìkan tọ́bàtẹ̀ wá di pé wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ pé ẹnìkan ló ní ìlú kan ẹnìkan ló ní ìlú kan ṣe bí àfáà tẹ́sìn bá yé ìdí òjò oyé wọn ni pé gbogbo táwọn fẹ́ tẹ́ ń fa àwọn òwúlò ìta ní bùkátà sí ni pé kíni òun náà ni kí yóò jẹ́ mùsùlùmí òdodo inna akramakum inda Allahi atqakum anábì sallallahu alaihi wasallam ní la kákàtí pé ńgbà tí má ti jẹ́ lárúbá báyìí automatically mo ti ju ẹni tí èsè lárúbá wa lọ anábì ní kò sí sí jẹ́ bẹ́ẹ̀ wàlà fọ́lá lè ajam ala al-arab bẹ́ẹ̀ ni ẹni tí èsè lárúbá wa náà òun náà gbọ́dọ̀ mọ́ claim kó ń lọ́lá kan ju àwọn lárúbá wa lọ illa bi taqwa àyàfi ìbẹ̀rù ọlọ́run ẹni tó bá bẹ̀rù Allah subhanahu wa ta'ala o na ló lọ́lá ẹni wá bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala òun náà láàmà kàfún pẹ̀lú tó lórí kìí sí pàmà wá ja ìjà ẹlẹ́yàmẹ̀yà èyàn ọmọ bó ni wọ́ ọmọ bí ìbá ilé mi ọmọ ìlú báyìí ìlú tí wá ṣe kíní kan gbogbo àwọn nǹkan já pátipàti báhùn kìí ṣe nǹkan tó yẹ kí èyàn máa ṣe kíní kí èyàn máa tẹ̀ bàtì pàápàá jùlọ ẹni tó bá mọ̀ pé nǹkan pọ̀ tí èyàn fẹ́ ránú ẹ̀sìn islam wá láti wá ṣe kíní láti wá ọlọ́ọ̀bá àdíkíọlá ní àwọn tàà ń sọ yìí nígbàtí wọ́n bá kọjá lọ́dọ̀ àwọn mùmìní òdodo wàyídà márù bíhìm yàtàzà àmàzùn tán bá kọjá wọ́n máa ṣe gíní wọ́n máa fi wọ́n sí ẹ̀yẹ́ ni wọ́n máa fi wọ́n sí ẹ̀yẹ́ wọ́n máa fi wọ́n kú ẹ̀fẹ̀ wọ́n máa fojú kéré wọn wọ́n wò wọ́n ìgbàtí wò jẹ́ nǹkankan tẹ́lómi bá pàdé ẹnìkan ní ìtọ́wà wò látòkè délẹ̀ báyìí yóò wá wó oníwò pé bí ìgbà tí pé kò jámọ̀ kankan nítorí pé kíni nítorí pé ń ṣe súnà ànábì sallallahu alaihi wasallam ẹnìkan sọ fẹ́nìkan fún ọmọ kan pé ah mo ti fẹ́ràn rẹ tó àjọ tó ti ń ṣe súnà tó ti lóun ṣe súnà tó ló gba súnà báyìí ah mo sì hétì ẹ ẹni tí mú gbó ń bẹ o ẹni tí mú tí ń bẹ o ẹni tí ń ṣe zìnà ń bẹ o ẹni tí ń ṣe yahoo yahoo ń bẹ o ẹni tí ń ṣe gbé òkùnkùn bẹ o kò hé sí irú àwọn báwọn kọ́dà àwọn tí ó jẹ́ kí ni àwọn tí ó jọmọ wọ́n kan sára síra wọn ni pé àwọn ọmọ ńlá nù yóò máa gbósùbà fún wọn ni kọ́dà yóò tún máa fi wọ́n ya gangan tí a so ma gini so ma scorpion ní ga àbúrò mi ní ẹwọ̀n kaba wọn àmọ́ tó wá jẹ́ ẹni tó jẹ́ pé ó farabalẹ̀ ń tẹ̀lé sí ọlọ́wọ́ bá àlékiọlá irú ẹni báwọn nísìn òun náà ni wọ́n àti kíni òun náà ni wọ́n àkórìíra táà bá ń tara wa lókù àwùjọ wo lè dá o gbogbo tó bàjẹ́ kò lè túnṣe o àyàfi pẹ̀lú nǹkan tó tún àwọn àwùjọ tó ti kọjá ìkánú àwọn sàábẹ́ ànábì ó ní la yuslihu akhira hadhihi al-umma illa bima salaha bihi awwaluha wọ́n ní kò sí nǹkan kan tó lè tún àlìúmà ànábì ìgbẹ̀yìn kò sí nǹkan tó lè tún wá abantarawa lókù technology eh technology 4g kìníkan g ẹ̀yìn solar power gbogbo eríṣiríṣi communication gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ní kò sí tó lè tún àlúmà ìṣe àyàfi ká ṣe kí ni àyàfi ká padà sí ibi tó tún àwọn àkọ́kọ́ ṣe kí ló tún àwọn àkọ́kọ́ ṣe alkitabu wa sunna wọ́n dúró ti alukur'an wọ́n dúró ti súnà nàbí sallallahu alaihi wasallam òun náà ló tún àwọn ẹni ìtíwájú àwọn tí wọ́n ti kọjá òun náà ló tún wọn ṣe táwọn náà bá ti wáyé ta wà ń bẹ̀ lónìí a rí pé gbogbo nǹkan láti gbìyànjú wò owó nǹkan láti táì ẹ àìsáì the eh, presidential kìnníkan gbogbo eríṣiríṣi ó náà sáì ẹsẹ̀ ìjà sáì ṣẹ̀rẹ̀ ànáwò kásáì òfin ọláwò káwò fi gbèsè àyèwò rí àìsíráì rẹ̀ àìgbé òfin àìlò òfin ọlọ́wọ́ ibi náà láti ni pé a bá ìgbésí ayé tó jẹ́ pé oúnkàlùkù wá zikini oúnkàlùkù wá yẹ ọ̀dájú ara wọn ọlọ́ọ̀bà alìkọlá ti ní ọmọ yá aṣú an zikiri rahman nuqayyid lahu shaytanan wa huwa lahu qarin ọlọ́ọ̀bà alìkọlá ní ẹn tó bá ti jìnà sí ìrántí ọlọ́run tó bá ti jìnà sí ẹ̀sìn ọlọ́ọ̀bà a permanent design kan tí tó jẹ́ pé yóò máa wà pẹ̀lú ẹ̀wọ̀ gbani fọwọ́ aláwọ̀ parí yóò sì máa ṣe yóò máa bẹ pẹ̀lú ẹ̀gbogbo gbani so kò sí táàbá ti tẹ̀lé òfin ọlọ́wọ́ bá alékiọlá ìtẹ̀mí tí ò rọrùn láàmà lò àfikà padà sínú ẹ̀sìn ọlọ́wọ́ bá alékiọlá ẹ̀yìn ọlọ́wọ́ bá alékiọlá ní àwọn tí tó jẹ́ pé ẹ̀yìn tán bá ń kọjá lọ́dọ̀ àwọn mùmí ní òdodo àwọn tán bá ní ẹjá dúlé ẹ̀sìn ọlọ́wọ́ wọ́n máa sí kíni wọ́n máa fi wọ́n sẹ́fẹ̀ẹ́ ni wọ́n ma fi wọ́n sí ẹ̀yẹ́ ni ọlọ́wọ́ bá alékẹ́ láwá ní wà ìdá kọ́lábú ilá ahìlìhìmù kọ́lábú fàkìhìn àwọn ẹlẹ́ṣẹ̀ yìí nígbàtí wọ́n bá ń darí padà ẹ́n nígbàtí wọ́n bá ń darí padà lọlé lẹ́yìn gbàtí wọ́n bá jáde tí wọ́n fi àwọn mòmìnì ti ẹ̀yẹ́ tán nkọ́lábú fàkìhìn inú wà dún ara wọn yá mo yẹ̀yẹ́ rẹ̀ inú wọn dún ara yóò yá mo kó fún ẹ̀rí ojú títì láàrin àwọn èèyàn nítorí pé kíni nítorí pé ó fi ẹni tó jẹ́ kíni ẹni tí ń sẹ̀sìn ọlọ́wọ́ bá àlejò ọlá ó fi ṣe ẹ̀yẹ tó bá wá délé inú rẹ̀ wá dùn nígbà tó hewó nígbà tó mú inú rẹ̀ ó dùn látara pé kíni látara pé ó tàbùkù ẹni tí ń tẹ̀lé sí ọlọ́wọ́ bá alékẹ́lá ní wáyé dáárọ̀ ahùn qalu inna haula'i ladalun tánbárí àwọn mùsùlùmí tánbárí àwọn tí wọ́n di ẹ̀sìn ọlọ́wọ́ bá alékẹ́lá mú wọ́n ma wá sọ wípé inna haula'i ladalun ẹ̀rá àwọn eléyìí wọ́n ti sọnù bí wọ́n ti máa tọ́ka sáwọn alùsúnà ẹlòmí ò ní àwọn alùfitina tí wọ́n máa tọ́ka tí àwọn tó bá di dúó lórí súnà nàbí sallallahu alaihi wasallam pé inna haulahi ladallun tààwọn ilé wọn ti sọnù ẹ̀rí ayé ni ń gbé ni kọ́lá àwọn ọmọ fẹ́ lómi ti pé a wọ́n ma tàbíra wọ́n ni wèé alẹ́ nìkan ń sọ fọ́mọ rẹ̀ pé in tó wọ́n fẹ́ kọ́mọ̀ wọ́n ti súnà ní pé ó láwọn alùsúnà ó ní wèé rí te ẹwò gaba wọn <laughs> ó ní wèé lówó ó ní wèé lówó ó ní ọlọ́pàá tó fẹ́ kọ́mọ̀ wọ́n ti súnà subhanallah ẹ dákun owó níní àti ẹ̀sìn ọlọ́wọ́ bá àlekí ọlá ìbátan wọlé wà láàrin méjèèjì ọlọ́wọ́ bá àlekí ọlọ́wọ́ promise wa pé nígbà tá a bá ti ń sẹ́ẹ̀sì tú láti ní ká lówó na lè má lówó ó lè má rí jẹ ó lè má rí mu àmọ́ kò ní jẹ́ ẹ́skìsì fún ọ pé ọlọ́run nígbà tí ìrí tí ìrí òun náà ni ó jẹ́ ìsìn ọ́ kò lè jẹ́ ẹ́skìsì fún yàn láíláí anábì tọ́lọ̀ ọba àlekí ọlára sí wa àìríjà Aisha radiyallahu anha ní ẹ̀ẹ̀tí ẹ̀ nílùú wọ́n sọ pé kíni àwọn ah, àwọn dáná wọ́n jẹun wọ́n dáná fúnra wọn tí wọ́n fẹ́ jẹ ilé ànábì sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé kábẹ́ ìbẹ̀rù ọlọ́run òun náà ní máa dowó ni tó bá jẹ́ pé sísin lọ́run òun náà ní máa di dúkìá ni tó yẹ kẹ́nìkan ní dúkìá tó ànábì sallallahu alaihi wasallam so àkíyàn ó ti súnà tó bá ti wà náà àkọọ́lẹ̀ pé èyí ó ṣe gíní èyí ó lówó yóò lówó àìmọye bílíọ́níà nínú àwọn alùsùnà ẹ́n àìmọye tílíọ́níà kó mọ́ tó jẹ́ bílíọ́níà mọ́ nínú àwọn alùsùnà báwùjọ tí wá ṣe rí ní oní àlójú orí báwọn ẹ́n bẹ́ẹ̀ bá délẹ̀ lárúbáwá nìsí bẹ́ẹ̀ bá dé kú Saudi Arabia owó tí tẹ́ ń ká ẹnìkan fún pẹ́ngbà náà ah, olówó ṣe kí níkan ẹ̀yìn owó tẹ́ńjì nínú owó tí wọ́n owó ẹnìkan ẹ lọ sí Kuwait inú àwọn ilẹ̀ lárúbáwá ẹ lọ Dubai inú àwọn ilẹ̀ lárúbáwá ẹ káàkiri ẹ mọ̀ ìpé tẹ́yìn ń pè lówó ẹ mọ̀ ni owó tẹ́ ní tí ò wúlò owó tẹ́ ní tí ò sàǹfààní owó tó jẹ́ pé àgbà tó bá jẹ́ pé ìgbà táwọn yóò bá ìgbà tẹ́ bá lu àwọn èèyàn ìgbà lẹ́wàá ìgbà náwó fún wa ní táwọn èèyàn ti láwùjọ wá lówó àwọn èèyàn bẹ̀ẹ́lẹ̀ lárúbáwá ní ti tó jẹ́ pé wọ́n náwó fáwọn tí wọ́n ma owó lélé yíò èèyàn méjì ló kọ́mọ́sáájì ní ti máa dá wà ń bẹ̀ẹ́ ìrìsì obìnrin méjì wọ́n ti pàwọ́pọ̀ wọn kọ́mọ́sáájì orúkọ wọn jẹ́ Jamila àti Hasiba obìnrin méjì individual méjì kéèṣe sádàkà o kéèṣe pé à ń gba fíṣẹ̀ fílì láì o kéèṣe pé a fi àwọn èèyàn sérí títì pé ó yá ẹ̀dá ó kàn yọ ọ́nú owó ni wọ́n mú nú owó wọ́n ní ẹ̀kọ́ mọ́sáájí àánà ma bó ṣe rí náà mọ́sáájí mi bẹ̀ nídìí wọ́n ti ń kọ́ nídìí ó kèé sọdún mẹ́wàá mọ́sáájí mi bẹ̀ nídìí wọ́n ti ń kọ́ nídìí kèé sọdún márùn-ún àwọn tí ó sàbò tí ó sàbò tí wọ́n bẹ̀ àwọn tí ń gba bí tẹ̀bí ìláyẹ̀ ẹjọ́ yọ sára ìjẹ̀ náà yọ ti ẹ̀bẹ̀ owó jọ àwọn àmọ́ kílèmù pé àwọn alùsùn ní ìlú àbálẹ́wọ̀n wádà àǹfààní owó òǹdà àwọn náà ni wọ́n tún dìde wá láwọn ìlú tó jẹ́ pé àwọn súnnà yìí àwọn náà wọ́n tún dìde wá wọ́n tún wá wo bídá àti lómi wọ́n tún gbé omi fún wa ó gbẹ́ bọ́ ó gbẹ́ kànga ẹ̀ tún wo àwọn ọmọ wa pé ah, ẹwà kẹ́kọ̀ọ́ fẹ́ aláwò ti ń kílèmù kóhun lówó iná nínú fámìlì rẹ̀ gangan nínú fámìlì ẹ̀ gangan òjàǹfà ní ẹ̀ ọ́dẹ̀ ìlú bí ọmọ tó bí kò jàǹfà nínú owó ẹ̀ ọ́dà bẹ́ẹ̀ lómi bá kú lónìí ẹ́ inú ọmọ ọ́dà inú ọmọ ẹlòmí ò ní bàjẹ́ ìdí ọmọ wà lọ́kàn ọ̀rẹ́ ìgbẹ́ ọgọ́dẹ̀ lọ bí ó ṣe lọ jàre kápín tápín àbúgbádùn kí wá láǹfààní owó ẹrú owó gbogbo ẹni tó bá rí báwọn ẹrú owó ni ọkàn jẹ́ bíi security fowó megadi ọkàn gáìdì òun sọ owó káàkiri ẹni tó bá náwó náà lólówó tó bá ná sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala tí ó sáfà ní tó bá díjọ́ ìgbìjà ìyàmà irú ẹni báwọn náà lápè lówó kìí ṣe ẹni tó jẹ́ pé ibi tó bá ti di pé òun ó ráwọn èèyàn lò àwọn owó lótèlú àwọn tí ń ṣe sàárà fáwọn èèyàn ah, lójoojúmọ́ níbí yìí bá ọgọ́rùn-ún méjì ibi ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí kìí ṣe pé wọ́n ń pàlẹ̀ mọ́ báwọn fẹ́ gbàgbó tí gbò wọn ò lájẹ́ndà 2023 àjẹ́ndà ò sí so àwọn táwọn bá ń pariwo ní ìsìnkú wọn lówó èyí ọ̀gọ̀rọ̀ wọn àtọ́pá àwọn míì tán náwó lójú ọ̀rọ̀ lọ́wọ́ sí náà ẹ̀yìn àmọ́ ọ̀gọ̀rọ̀ pọ̀lọpọ̀ àwọn èèyàn nìsìn àwọn tó lájẹ́ndà ni yá nígbàtà bá di pé ìgbówádé kan gbégbájáde wà ní ah, ẹni yóò amọ̀tú ayé nínú àwẹ̀ wọ́n lájẹ̀ndà tó gbogbo àwọn òdìyàn bá ti wọ́n ná tó lájẹ̀ndà èyí kò ní ládá lọ́dọ̀ ọlọ́rọ̀ bá àríkẹ́ọlá àti ní kárú ẹni báwọn àníkà fún olóhun ẹ̀yìn ẹ̀wò lúta wà nísìn kó ń kálùkù owó káàkiri ẹwà àwọn ìtẹ̀lú kan àwọn òtẹ̀lú kan tí wọ́n ti ṣe káàkiri sáti kọjá lọ àwọn ìgbà náà ni wọ́n ti gbádùn ládùgbò wọn máa

nítorí ayé ẹ̀ẹ́n ayé ò jẹ́ nǹkankan lójú ọlọ́run ni ọlọ́run bá lè fi ọlọ́run káyé fún Ànábì sallallahu alaihi wasallam ó ní bí ayé ìbá tó ìyẹ́ ìsinsin janaha ba'udah tàbá gbé ìyẹ́ ìsinsin tàbá gbé tó di scale èyí tí ayé bá lè wé ni Ànábì sallallahu alaihi wasallam ní mataqa minha kafiran sharbata ma Ànábì ní ọlọ́run bá lè fi ọlọ́run ní jẹ́ kíkẹ́ fèrè ó mú mi gẹ̀ẹ́kan láyé ibi tọ́lọ́run bá kò wúlò kò sáfà ní kankan bẹ́ẹ̀ kàdábì sallallahu alaihi wasallam fi sọ fún umar bin al-khattab ife a máa tàrídọ́ an takuna lahum duniya wa takuna lakum al-akhira aw wa lakum al-akhira nígbàtí umar bẹ́ẹ̀bẹ̀ sí tó fẹ́ bọ́hùn fi a ah, ah, yàwá ń jẹwa báyìí àwọn kèfèrí yìí tí wọ́n gbá tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọláwọn òṣè nǹkan kan wọ́n tẹ́ sí gbogbo ẹ̀sìn wọ́n ń dẹ́kun wọn báyìí a ah, ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam bó ní jẹ́ wọ́n rí báyìí ànábì wá sọ fún umar pé a máa tẹ́rìdọ́ tí kò dùn mọ́ ni an takuna lahum ad-dunya kó jẹ́ pé gbogbo tí wọ́n rí náà láyé náà ní roma ayé nìkan náà ni wọ́n rí wa lakumul akhirah kó jẹ́ pé ẹ̀yin lẹ́sìn kí ni ẹ̀yin lẹ́ni ọjọ́ gbẹ̀yìn ọjọ́ gbẹ̀dà kìyàmà òun láàrù ìfúnra wa lánàá onísìn nípa ọjọ́ gbẹ̀dà kìyàmà gbogbo ẹ̀ kòlúùdù ni gbére ni ìwò tá lò láyé ní ti báyìí tàbá gbé sínú òka ọlọ́wọ́ bá ọlá kò tọ́jọ́ kan owó gbádùn tẹ́yẹn wá gbádùn lọ́jọ́ kan ọwá fẹ́ fi wé ìgbádùn gbére tó bá dijọ́ gbẹ̀dà kìyàmà ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní wà ìdárọ̀ ahùn kọlù iná ha wùlá ìlàdọ̀lù tọ́bá ti wá rí àwọn mùmí ní òdodo tọ́bá kọjá lára wọn wọ́n ma sọ pé iná ha wùlá ìlàdọ̀lù wọ́n ma sọ pé àwọn tí wọ́n ti sọ́nù ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní

àwọn náà mọ́ tó dáa tẹbá rí ìyàwó rẹ̀ ẹ̀dàkùn kí wá ìlàbúrú bẹ́ kí lẹ́sẹ̀ ń bí kéyò jẹ́ alùsúnà kó mẹ́yàwó tó dáa wọ́n kà máa pàlú alùsúnà ní tẹbá rí lé tó kọ́ owó àrámù ló fi kọ́ ni tó bá ti kó wà láàrí kọ́ kò sí àkà tó burú bẹ́ ẹ̀rí alùsúnà alùsẹ̀ bá ní mọ́tò rẹ̀ 2022 eh, ni mọ́tò bá tó bá ti lówẹ́ tọ́nà aláàdí títí yọ sàká nówẹ́ títí sàánú àwọn èèyàn nówẹ́ tó wò rẹ̀ tó bẹ̀ tó bá fi rà kí ni problem ẹ̀ tàbí wá máa síkíní a máa wá sọ àwọn alùsúnà a máa wá sọ wọn lọ́wọ́ a máa sọ wọn lẹ́sẹ̀ débi pé àwọn nǹkan tó kù díẹ̀ káàtó gan tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ tó bá ṣẹlẹ̀ látọwọ́ ẹlòmíì wọn ò ní kàákún nọ́mà ni àmọ́tàlùsúnà bá ṣe ó sì pẹ̀rẹ̀ lálùsúnà ó sì pé àìláàlù súnà ẹ́n bóyá ó parọ́ lápèjúwe àbí lápèjúwe nísìnyí ó tẹ̀ wá sí ó tẹ̀ zìnà àbójalè gbogbo àwọn nǹkan báyìí àwọn ẹ̀ṣẹ̀ níbá tó jẹ́ gbogbo àwọn nǹkan yìí gan láwùjọ tá a wà yìí kọ́dà lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe súnà gan nǹkan yóò yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn èèyàn mọ́ tó lè yọ jáde kúrò nínú súnà ẹ́n ipe ǹjẹ́ ẹ̀ṣẹ̀ mọ́ yọ ẹ̀ kúrò nínú súnà ẹ̀ṣẹ̀ ò lè ní kéèyàn má jẹ́ àlùsúnà àwọn nǹkan tí ma yọ ẹ̀kọ́ nínú alùsúnà tó fi ní jẹ́ alùsúnà òun náà làwọn nǹkan táwà sọ di tààsọ́dà làbọ́rùn nísìn tààsọ́dà ewu àwọn bídíà àwọn ṣíríkù ẹ̀yìn àwọn nǹkan tí ma yọ ẹ̀kọ́ lálùsúnà nù àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn kátẹ́sọ́lẹ̀ káàmàsí àlà àlà àlà ẹ̀yìn àwọn bídíà báwọn àwọn tí ma yọ ẹ̀kọ́ èjì ojú alùsúnà nù ẹ̀yà lè jẹ́ alùsúnà kí kó ń wí ní ẹ̀ kó sì ṣe tìná kò ní ọmọ jẹ́ alùsúnà rẹ̀ èyàn lè jẹ́ alùsúnà kí ṣe tàá ní ó ṣe gíní kí ṣe tàá ní ó ti débi pé kó sì jalè oníkọ́mọ jẹ́ alùsúnà olè yọ̀yàn kó nínú alùsúnà zina yọ̀yàn kó nínú alùsúnà àwọn ẹ̀sẹ̀ eríṣiríṣi ń ó kówó jẹ àmọ́kámọ́ pẹ̀lú àwọn tó jẹ pé á ẹ̀rí ó sì pé àìlàálù súnà nítorí pé nígbà yí ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu ànábì ò pé àwọn sa ànábì ò tọ́ àwọn sàábé ní sọ pé nǹkan kan mọ́ sí anábì ṣe punishment ìzìnà fún yẹn sára anábì ṣe fún ebí náà tàbí náà anábì ṣe punishment ìzìnà fún alma'in anábì ṣe punishment ìzìnà fún algamidiya wọ́n júyàn ló kópa nítorí kó ṣe ìzìnà nígbàyà anábì sallallahu alaihi wasallam ẹni tó wá jù ló kópa ìsánkù ló kópa ìrìnṣẹ́kẹ̀ẹ́sà alùsùn náà nígbà tó ṣe ìzìnà

ànábì ní ó túbá pẹ̀lú túbá kan tó jẹ́ pé làókú sí ma ti bẹ́yìnà ahìlì madina tán bá pín tútúbà wọn láàrin gbogbo àwọn ará madina pátápátá pé ẹ pín tútúbà wọn lé àwọn èèyàn lọ́lọ́pọ̀ kan làwáṣẹ́ àṣìhùn ànábì ní ó tó wọn ní tútúbá ṣebí inú àwọn sàábì ànábì ṣebí inú àwọn sàábì ànábì láti rí àwọn tí wọ́n ṣe pọ́nísímẹ́ǹtì pé yẹn júyàn lókò síná tí wọ́n ṣe wọ́n lẹ́gba ẹgbà ọgọ́rin ẹgbà 80 inú àwọn sàábì ànábì ni ìyíwò tí ní kó mọ́ sí kíní ìyíwò ní kó kó láàrín súnà inú àwọn sàábí ànẹ́bì láti rí ẹni tó jẹ́ pé òun ma náyàwó rẹ̀ ní ìmà náyàwó ni anábì sallallahu alaihi nípa nípa wọ́n bèèrè nípa àwọn pé ah, wọ́n fẹ́ fẹ́ arábìnrin bèèrè pé àwọn méjì iná kọjú sí mi tí wọ́n láwọn fẹ́fẹ́ mi ilé ànábì èwo ní kí múnà àmìjèjì abuja àti màáwíà fi já wọn tánàbì já wọn ní tó abuja já ẹ́n inú rìwáyà míì wọ́n ní láyẹ̀dọ̀ olùhásọ́ àná àti kìhí ìtumọ̀ náà ni pé sọ̀rọ̀bù nìta ní máa lu obìnrin ni o inú àwọn tàbí náà sí yọ́ ń bẹ̀ ni pé àwọn nǹkan wọ̀nyí o nítorí kí máa

ààrán àwọn kèfèrí ààrán wọn tó máa sọ àwọn mùsùlùmí ẹlòmí ah, àwọn alùsùn náà ó sàmọ́ pàmọ́lẹ́ra wọn ni ìyàwó rẹ̀ tó ti lóyún mi kí ló kọ̀ <laughs> ó sàmọ́ bí mọ́lẹ́ra wọn ni kí ló kọ̀ pẹ̀lú wọn bí mọ́lẹ́ra wọn wọ́n ma wá sọ wọn wọ́n ma wá sọ ìgbésẹ̀ wọn kí káti ẹ̀rí ẹ̀rọ kan káti ẹ̀rí mistake kan a kàn mú láti bẹ̀rẹ̀ pé hẹ́n wọ́n láti báyìí ìwọ́n kọ́ tí ọlọ́run bá lékẹ́ láti pàmìtì wọ wọ́n tí ó bá ti sọ pé ò sí àlùsúnà ọlọ́run ti tẹ́lẹ̀ wọ̀ fún ọ pé kí wọ́n mọ́ sí ogun àwọn nǹkan tó fi wá di pé tó bá tẹ̀ látọwọ́ ẹ tó bá jẹ́ àlùsúnà ìgbàyẹ́lọ́wà sí kíni ìgbàyẹ́lọ́wà mú nǹkan yẹ tó lágbára ọlọ́run bá lékẹ́ lá ní wọ́n má orùsílò àlẹ́yìn àhàfìrín ààrán yíò ààrán wọn kama min jinsil amal ọlọ́ọ̀bá àríkẹ́lá tó bá fẹ́ sẹ́yìn lẹ́sàn irú ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣe irú aburú tó bá ṣe ẹ̀yìn irú ẹ̀ náà ọlọ́ọ̀bá àríkẹ́ ló fi san lẹ́sàn owó ìta sọ ìnísìn láyé ni o àwọn kèfèrí ṣe tí wọ́n láyé inú wọn dùn wọ́n ṣe tí wọ́n rẹ̀ ní pé á ah, ayẹyẹ wọn agẹ́ tí wọ́n ọlọ́ọ̀bá alẹ́gbẹ́lá ló ní o pẹ̀lú yawm ayé yawmul jaza yawmul qiyama ọlọ́ọ̀bá alẹ́gbẹ́lá ní lọ́jọ́ tó ní o lọ́jọ́ gbídàl qiyama ọlọ́ọ̀bá alẹ́gbẹ́lá ní alladhina amanu minal kuffari yadhakun ẹ̀san wá dé báyìí àwọn mùmínì òdodo àwọn náà ma wá ṣe kíni àwọn náà ma wá fi àwọn kèdè yóò máa fi wọ́n rẹ̀ èwo ni wàá ti ṣe kíni ilé ẹjẹ́ tó ti kọjá ni àbí tọjọ́ ògbídà lè kìyàmá tó jẹ́ pé kò sí kíni kò sọ́nà àbáyọ mọ́ ọlọ́ọ̀bá alìkẹ́lá ní lọ́jọ́ ògbídà lè kìyàmá àwọn tí wọ́n jẹ́ mùmínì òdodo wọ́n ma wá ṣe kíni wọ́n ma wá fi àwọn kèfèrí yadhakun àwọn ọmọ fi wọ́n sí ẹ̀yẹ gẹ́gẹ́ bá wọn náà ṣe máa fi wọ́n rẹ̀ nígbà tán fi wà láyé gẹ́gẹ́ bá wọn náà ṣe máa fi wọ́n ṣẹ̀fẹ̀ nígbà tán fi wà láyé ọlọ́ọ̀bá alìkẹ́lá wá ní ala al-ara'iki yanzurun àwọn mùmínì òdodo wọ́n jókòó lórí àga wọ́n ó jòkó lórí àgbántara yanzurun wọ́n máa ogun nǹkan báyìí ẹ́ wọ́n máa ogun nǹkan wọ́n máa rí gbogbo ìjẹra tọ́lọ̀ ọba àríkẹ́ láti fún wọn ò tún fojú ara wọn wọn ara wọn gbogbo gbogbo àwọn ọ̀rọ̀

inú àlìjẹ́nà wà láti dáàbá kọ́lá gbogbo àwọn ọ̀rọ̀ọ̀rọ̀ ẹ́n tó ń kálùkù fi tí ara wọn gbọ́ lónìí àwọn kọ́mẹ́dì àwọn eré eré ìtàgé àwọn fíìmù táwọn owó nìsìn àwọn ọ̀rọ̀ọ̀rọ̀ náà nípa àwọn kìtáàbù ní àwọn ọ̀rọ̀ọ̀rọ̀ àwọn tí ò rí bẹ́ẹ̀ wọ́n wá ṣe fíìmù ó jòkó àwọn kójòkó mi kan ó sì ṣe fíìmù fún yín ìkan sọ ìkan ló lówó lòun ìkan ní tálíkà lòun kọ́lá ìmí ò ní wèrè lòun bí eré ìmí ò lára burú lòun ìmí ò léyàn lè lòun tí ó sì rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀lẹ́ àwọn ọ̀rọ̀ọ̀rọ̀ ọlọ́ọ̀bá alékẹ́lá ní gbogbo àwọn nǹkan wọ̀nyí a ti sọ àwọn mùmínì òdodo a sọ wọn kó níbẹ̀ wọn ò ní máa ṣe kíni wọn ò ní máa fi etí ara wọn wọn ò ní máa fi etí ara wọn gbọ́ ìgbọ́kúgbọ́ tó bá dijọ́ gbídà kìyàmá yanzurun wọ́n ma wá wò ẹ́n wọ́n ma wo tọ́lọ̀ọ̀bá alékẹ́lá tó pèsè kalẹ̀ fún wa nínú kíni wọ́n ma rí àwọn àwọn kèfèrí tọ́lọ̀ọba àríkọlá tí ń fìyà jẹ wọ́n àwọn tí wọ́n fi wọ́n sí ẹ̀yẹ àwọn tí wọ́n fi wọ́n rẹ́rìn nígbàtí wọ́n fi wà láyé ọlọ́ọ̀bá àríkọlá àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní ẹ̀rí tẹ́ẹ̀rí tí wọ́n rí yìí ẹ̀rí táwọn mùmí ní òdòdó rí yìí ẹ̀yìn àbáwà ibn Uthaymin alayhi rahmatullah wọ́n ní wallahi wọ́n ní huwa ad wọ́n ní ẹni táwọn ará alẹ́ àdìjẹ́ náà máa rí ẹni tẹ́kùn ní gbẹ̀yìn rẹ̀ ni ẹni tẹ́rẹ̀ ní láyé ní ti ẹni tẹ́kùn gbẹ̀yìn rẹ̀ ni lẹ́gbà tẹ́lómi ti fẹ́lómi ti ẹ̀yẹ́ tán ó di nǹkan mí tún ti pálẹ́kún bí ó sì sunkún ẹkún ní ó gbẹ̀yìn tó bá díjọ́ gbídà kìyàmá ọlọ́ọ̀bá àdíjọ́lá ó ní àwọn mùmìní yẹ́sùrún wọ́n ma wá wo àwọn tí wọ́n ń ṣe kíni àwọn tí wọ́n fi wọ́n ṣẹ̀fẹ̀ yóò máa wò wọ́n àwọn tọ́lọ̀ ọba àlíkọ́lá tí wọ́n fi yà jẹ́ wọ́n wà núná tẹ́kọ̀ọ́lọ̀ ọba àlíkọ́lá tí ó rí fún wa pé tó bá díjọ́ gbídà kìí àmá ẹnìkan wà sọ́nà àwọn ará alẹ́ àlìjánà ọlọ́ọba àlíkọ́lá ní qala qa'ilun minhum inni kana li qarin ẹnìkan wà sọ inú àwọn ará alẹ́ pé inni kana li ah mo sì lẹ́yìn kan láyé o mo lọ́rẹ̀ẹ́ kan gbà fi wà láyé o

nígbàtà bá ti kú táà ti dégun láti ugbẹ̀ wọ́n tún wá sí kíni wọ́n tún wá sọ́wá títún padà wọ́n tún gbé àdíjé padà wọ́n náà mọ́ gọ̀ọ̀wù ara alẹ́ àdíjẹ́ náà yóò máa sọ bẹ́ẹ̀ ti pé mo lọ́rẹ̀ẹ́ kan gbàtà wà láyé tó jẹ́ pé àdíọ́kà tó ń ní ni pé kò sí sí jọ́jọ́ gbé dàlìkìyàmà yóò tún wá máa sọ bẹ́bí náà pé tí wọ́n náà ń bẹ́nu àwọn tó tún sí kíni inú àwọn tí wọ́n tún gba nǹkan igbó qal fahal antum qala hal antum muttali'un ọlọ́ọ̀bà lè ṣọlọ́wà ní ọya tẹ́ẹ̀bẹ́ rí wọn ní àwọn wọ̀nyí ẹwà wò wọ́n pọ̀tọ́lá fọ́rọ̀ ahùfí sawa ìrìjẹ̀hìm ọlọ́ọ̀bà lè ṣọlọ́ nígbà tó bá líkọ́ owó kí a ẹjẹ́ jẹ́ owó ọ̀rẹ́ wa ń gbàtà fi wà láyé tó ní ìsálìkì àmà ẹ̀ fọ́rọ̀ ahùfí sawa ìrìjẹ̀hìm yóò wà rí nínú ìsàlẹ̀sàlẹ̀ náà jẹ̀hìm òun náà ni ó ti bá wá sọ pé tàlá

ẹ́n o fẹ́ ṣe gíní o fẹ́ sọ ìmínánù pẹ̀lú òrí burúkú tí ń bẹ lágbàrí rẹ̀ yìí walaula ni'matu rabbi lakuntu minal muhdarin tí è bá ṣe ń wà nínú àwọn tí ó wà nínú sàrẹ̀ jẹ̀ hìmì báyìí ẹ̀yìn tí ó kálù kó yá sí kíni kó yá wo dáadáa kó worú àwọn tí ó bá mú lọ́rẹ̀ kó worú ẹni tí ó bá mú lọ́rẹ̀ ayò ẹni tí ó bá máa bá sọ̀rẹ́ ọlọ́run bá ní kẹlá wá sọ wípé halifu wíbal kufar ma kanu yaf'alun ọlọ́run bá ní kẹlá wá ń béèrè ẹ̀yìn àwọn ọjọ́ bí ìbéèrè ni àmọ́ ìbéèrè tàà fi síkíní ìbéèrè tàà fi fi rinlẹ̀ ni ọlọ́run bá lẹ́kẹ́ láńkọ̀n fáàmù ẹ̀fún wa ni ìpé ṣùgbíbàlì kò fà lónìí o a ti san àwọn kèfè ilẹ̀sàn bí ma káànú yẹfù àlòyìn in tí wọ́n ṣe ń gbà tán fi wà láyé náà láti san wọ́n lẹ́sàn o ọlọ́run bá lẹ́kẹ́ ọlá kò sí àbòsí fẹ́ nìkankan ọlọ́run bá lẹ́kẹ́ ọlá ò bò wọ́n sí ìsí wọ́n ṣe ìsí wọ́n wù níwà òun náà lọ́lọ́ọ̀bà àlékẹ́ láti san wọ́n lẹ́san nítorí pé wọn ò gbọ́ ọlọ́ọ̀bà àlékẹ́ ọlá gbọ́ nígbà tí wọ́n fi wà láyé òun náà lọ́lọ́ọ̀bà àlékẹ́ láti ṣe irú ìjìyà báyìí fún wa so látara báyìí a rí pé ọlọ́ọ̀bà àlékẹ́ ọlá kìí sọ bá tí máa sábòsí fẹ́dà kan ọlọ́ọ̀bà àlékẹ́ lónìí sábòsí fẹ́dà àwa ní ká kúra síra wa nígbà tá a fi wà láyé bíi ó tó máa di so ibi òun náà ni Sura al-mutaffifin ona ni súra náà parí sí àbí ọlọ́wọ́ bá alikiola kí ó mọ́sá sí àlékún àgbóyè sí rẹ̀ fún wa kí ọlọ́wọ́ bá alikiola kó fi ẹsẹ̀ wá nílẹ̀ lórí ìlànà rẹ̀ kó fi ẹsẹ̀ wá nílẹ̀ lórí ìlànà nabi sallallahu alaihi wasallam ọlọ́run ọba alikiola kó já pẹ̀lú ìyọ̀nà Allah subhanahu wa ta'ala afẹ́ fi àìdí ẹlẹ̀ fún àwa tí a bá ní béèrè nítorí àìsábàárá ìdáhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè torí ọjọ́ tí ó ti máa ń lọ so àwọn tó bá ní béèrè bismillah Naam. Àwọn tó bá ní béèrè. Naam. وعليكم السلام ورحمة الله وبركاته نعم نعم Now. Finding fault in the Okay. Now. Now. Allowed. Okay.

Okay. Okay. Uh, alhamdulillah adúgbẹ́ fún Allah subhanahu wa ta'ala uh, ah, oníbèèrè àbá tí wọ́n béèrè ìbéèrè yìí uh, wọ́n gbọ́ Yorùbá àmọ́ Yorùbá sísọ wọn kò ṣe dáadáa so bàbá yìí kírísítẹ́nì ni wọ́n tẹ́lẹ̀ kọ́dà wọ́n jẹ́ pásítọ̀ rí nígbàtí wọ́n fi wà nínú kírísítẹ́nìtì so tí wọ́n níjọ tíjọ náà pọ̀ dáadáa so ọlọ́run bá lè jọ wà wá ṣàánú wọn tó fi wá di pé wọ́n rí ìmálẹ̀ Islam tí wọ́n fi wá di so orúkọ wọn nìsí Muhammad ni orúkọ wọn so inú ọ̀rọ̀ tí sọ yìí ó wà ní àwọn ọ̀rọ̀ sọ fún àbí ká sọ pé ní pé tó bá pé nítorí ẹnìkan tó ẹgbẹ́ nìkan ló píríkì ìsìláàmù fáwọn ni àwọn ti jẹ́gẹ́ni àwọn ti padà sínú ẹ̀sìn táwọn wà tẹ́lẹ̀ kò sí ìyànkan tó mú bàbá yìí débi irú ọ̀rọ̀ báyìí tó tayọ àwọn nǹkan tí bàbá yẹn ń bá pàdé látara pé ní tí wọ́n bá pàdé ọ̀dọ̀ àwọn mùsùlùmí pàápàá jùlọ ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ gba islam ẹni tí ń bọ̀ láti ibìkan tẹ́lẹ̀ tó ti wá di mùsùlùmí irú àwọn ìṣẹ̀lẹ̀ tí ma ń sábà tẹ̀lẹ̀ sírò àwọn bẹ́ẹ̀ òun náà ni pé tó bá jẹ́ pé wọ́n jẹ́ olówó tẹ́lẹ̀ níbi tí wọ́n ti ń bọ̀ nígbàtán bá ti fi nǹkan yẹn lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ma ń sábà tẹ̀lẹ̀ sí wọn ní ma jọ ìṣẹ̀lẹ̀ àwọn tó bá ṣe jẹ́ láti Mákà lọ sí ìlú tó jẹ́ pé wọ́n lówó ńgbàtán ti wà ń lùlú wọn àwọn ńgbàtán ti wá ṣe ìjírá gbogbo ohun mọ́ òrí dúkìá mú lọ kò sówó mọ́ kò sí nǹkan kan wọ́n wà di kíni wọ́n wà di táríkà padà wọ́n wá wà ní pòsíṣàn pé ẹni tó nídìí ìrànlọ́wọ́ àwọn àwọn mòmìnì àmọ́gbà tó jẹ́ pé lásìkò yìí lásìkò ànábì alaihi wasallam ẹ̀ ọlọ́ọ̀bà àdíkẹ́ọlá ànábì sallallahu alaihi wasallam ànábì rí nǹkan yẹn manage tó fi jẹ́ bí pé àwọn tó ní wọ́n sì ń gbé àwọn tí ò ní wọ́n sì kíni wọ́n gbé ìwàsí àwọn èèyàn pẹ̀lú àwọn èèyàn bàbá yìí wá sọ fún mi pé ká ní ẹnìkan ló bá pè òun sínú ìsìláàmù ni pé kọ́lá àwọn ti jẹ́kẹ́ni àwọn ti pàátì àmọ́ nítorí pé nǹkan yẹn ó kàn wá sí àwọn ọlọ́kàn ni sòtí ìbá ti kọ́lọ̀ ọba àríkẹ́ lábá níyàn lò lóòótọ́ ẹni tó ti wà ní pòsíṣàn ńláńlá tẹ́lẹ̀ tó ni ìdá

gbogbo nǹkan ìwá ṣe gíní gbogbo ìkàn sọ́ọ̀bù lẹ́ẹ̀kan náà gbogbo ìkàn sọ́ọ̀bù lẹ́ẹ̀kan náà kò sílé má ẹ́ kò sílé má kò sí mọ́tò gbogbo ẹ̀ nítorí pé ẹni tó bá níwò experience wọn tó bá fi ẹ̀sìn tó bá fi ẹ̀sìn wọn lẹ̀ à tó bá jẹ́ kó rọrùn láti gba ẹ̀mí rẹ ni tó ẹgbẹ́ ẹ̀mí ẹ àwọn ni wọ́n pàwọ̀ ẹ̀mí ẹ wọ́n ṣe gíní wọ́n ti switch off gbogbo tí wọ́n bá ṣe fún ọ ni wọ́n ṣe gíní òun wọ́n gbà kó lọ́wọ́ rẹ̀ so iru yìí ní sí báyìí irú àdánwò yìí ó tẹ̀rẹ̀ sínú bàbá tá ń sọ̀rọ̀ yẹn so ọlọ́run bá àríkẹ́ọlá inú àwọn ẹwà tọ́lọ́run bá àríkẹ́ọlá sí fún anú Islam inú àwọn nǹkan tá a gbàgbé ẹ̀yìn àwọn tí ọlọ́run bá àríkẹ́ọlá ní káyọ zaka fún àwọn al-mu'allafatu qulubuhum àwọn tó jẹ́ pé wọ́n gba Islam ọkàn wọn ó ṣe wọnú Islam ni wọ́n nídìí ìrànlọ́wọ́ nídìí bùkátà tí ò ní ṣe kíni tí ò ní jẹ́ wọn máa pé irú kílà wọn yìí kó dẹ̀ jẹ́ pé ẹni tọ́lọ́wọ́ bá ní kí ọba bá ní kó wọnú ẹ̀sìn lọ́kàn pẹ̀lú pẹ̀lú bàbá ìṣe sọ́yì tó bá wọnú Islam pẹ̀lú kíní tí ó ìṣe kó wó tó wówó kankan yóò sì máa bẹ́sì rẹ̀ lọ alhamdulillah so in tó mú bàbá yìí àròkàn tó mú bàbá yìí sọrú ni experience ibi tí wọ́n ti ń ṣe kíní bẹ́ẹ̀ tí wọ́n ti ń pàdé pẹ̀lú àwọn èèyàn so eléyìí gbogbo àwọn ibi táwọn náà ti lè wúlò fáwọn tá a ibi táwa ti lè wúlò ní ẹwà àwọn jìnnà ń kókọ̀ rẹ̀ àwọn tí wọ́n jẹ́ sí lérí ẹ̀sìn gan ẹ̀yìn tán bá rí ẹnìkan bá rọ́mà mùsùlùmí kan tó torí àtẹnujẹ tó wà lọ lè jọ ìwọn ẹ̀rì tí wọ́n ṣe fún ẹ̀yìn gbogbo nǹkan ni wọ́n ṣe fún wọ́n kọ́lé fún wọ́n ra mọ́tò fún gbogbo ẹ̀kọ́ eríṣiríṣi ẹ̀yìn tí ó ma nítorí pé àwọn ti mọ̀ pé kí ni àwọn mọ̀ yí pé in ti ń wá nánu tí ò bá ṣe pé báyá wọ́n fún ní ogorú àwọn nǹkan báwọn nísìn ó kéré nu mùsùlùmí tí ó wà fi ìsìláàmù lẹ̀ nítorí pé nítorí pé mo wà convince pé christianity lẹ̀sìn kò sí tẹ bá wà ní dáadáa ẹ rí pé kíní kan ló mú lọ́bẹ̀ ẹlòmí ìṣòro ní ìṣòro ní ó mú lọ́bẹ̀ kí ṣe kó wà convince pé ẹ̀sìn ní bọ́yá ń wọ́ ọmọ lápèjúwe ọ wá di pé ẹnìkan wá ní ó dá ká lórí òkè ẹ̀yìn ọmọ apariwo lélé wọ́n ṣe ó gbẹ̀ ẹ̀ ó ṣe déédéé kádàrá tí tọ́lọ̀ ọba àdékẹ́ láti nígbà tí ó lóyún ó wá lóyún ìyíhùn ní ti wá ní àà ah, Jésù ti fún mi lọ́mọ ohun èyí ò ní ó wà mú sí kíní òun náà ni ó mọ̀ lọ lè ṣe àbíkẹ́ rẹ̀ lómi kó rẹ̀ ẹ́ kó jẹ́ pé ọlọ́ọ̀bà àdékẹ́ láàsìkò tó náà bá àdékẹ́ ló dẹ ọlọ́run tálàfíà rí ó ṣe kíní tálàfíà rí ó dé ó lè bọ́ sígbà tó ṣe ah, àbí èèyàn ní bùkátà bẹ́ẹ̀ olùsí ní àbí tálíkà ni ọwá débì kan wá ní àti ẹ̀pẹ̀ àánà lọ́wọ́ wọ́n wá gbé kọ́ntàtì fún ẹ̀yẹ́ wá bẹ̀rẹ̀ sí rówó kọ́ntàtì alákọ̀ọ́kọ́ orí 10 million ah eré orí ti díẹ̀ díẹ̀ yóò ní kíni yóò lọ́wọ́ ma bá wọn lọ ìdí ma ń fàánù tẹ́ẹ̀fì ma rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí tẹ́ẹ̀fì ma rí pé wọ́n bá wọn lọ kìí ṣe pé pẹ̀lú conviction because ìdí wọ́n gbé lọ́wọ́ gan àwọn gan kò yé wọn tọ́rọ̀ bá débì kan ó ní mísírì ni tẹ́wàá ní kí ń sàlàyé trinity ẹ sàlàyé mẹ́ta lọ́kan àpòlọ́ ọlọ́run tí ń jẹ́ bàbá tí ń jẹ́ ọmọ tí ń jẹ́ mi mímọ́ ẹ sàlàyé rẹ̀ ká gbọ́ nígbàtẹ́ ní jésù ẹni bàbá rẹ̀ olóhun lọ́lọ́run nígbà tó yá òtún wá dọ́lọ́run nígbà tí òun fi wá dọ́lọ́run ibo bàbá rẹ̀ wà gbogbo àwọn béèrè báyìí tẹ́ so ó túnmọ̀ pé nǹkan yẹn kìí ṣe pé nǹkan tí máa ń yéèyàn débi wá tí so irú àwọn tọ́lọ̀wọ́ bá ní kẹlẹ́ bá wá sàánú wọn báyìí ó yẹ káwa mùsùlùmí gbogbo tí a bá ti ń wò wá gbogbo tí a bá ti ń gbọ́ wa àwọn tí a jẹ́ mùsùlùmí tọ́lọ̀wọ́ bá ní kẹlẹ́ sàánú wa tọ́lọ̀wọ́ bá ní kẹlẹ́ bá bù wá lówó irú àwọn tó yẹ kí kárùn lọ́wọ́ ni eléyìí yóò máa jẹ́ ipe àwọn náà wà nú àwọn tí wọ́n ti sábàbí tí ìsìláàmù yẹn fi dúó ẹ̀yìn anábìsọ̀lá kọ́lọ̀wọ́ bá àríkẹ́ ọlá fi èèyàn kan mọ̀nà nípasẹ̀ rẹ̀ ó lóore fún ọjú ràǹkúnmí pupa lọ ràǹkúnmí pupa wà ní àwọn nǹkan tó ṣe kíni àwọn nǹkan tó wà precious lọ́dọ̀ àwọn lárúbáwá tó yẹ kó níye lórí ẹ̀yìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní kọ́lọ̀wọ́ fi èèyàn mọ̀nà kọ́lọ̀wọ́ fi èèyàn mọ̀nà àti kọ́lọ̀wọ́ fẹsẹ̀ èèyàn múlẹ̀ lórí ẹ̀sìn kó mọ̀ bá àríkẹ́ observation bàbá yàbí kí n sọ pé inú àwọn contribution wọn tí wọ́n tún sọ òun náà ni pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀ wọ́n a máa fẹ́ fi ẹni tó bá jẹ́ olórí ẹni tó bá jẹ́ lídà mùsùlùmí wọ́n fẹ́ máa fi jọ́ọ̀jì Islam yàtọ̀ sí nǹkan tí alukurani sọ ní tí mo gbọ́ yín náà rọ̀ tí contribution bàbá yìí sán sọ yìí òun náà ni pé láwùjọ wa inú gẹ́gẹ́ bí inú ta sọ nínú kẹfíìm ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gbé ẹnìkan kalẹ̀ bí ìgbà tó jẹ́ pé òun náà ní kíni òun náà ní ẹ̀ẹ́kínà púpọ̀ rẹ̀ ní táàmù kọ́sì ní tó bá ti ṣe òun náà ló dáa ní tí bá ti ṣe kò dáa kò tó jẹ́ pé kò sí tó ni ẹni tá a lè gbé kalẹ̀ táàmù àwọn èèyàn tó kù lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam wá imam tí ń darí àwọn èèyàn ó lè sàtìṣe ó lè kó sí mẹ́sì ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá àwa ní wo torí ìṣẹ́ pé torí pé mọ́mù ṣe nǹkan báyìí káwa náà wá torí pé kíni àwa náà máa ṣe àwa ní wo torí ìṣẹ́ pé mọ́mù ṣe tó kù díẹ̀ káàtó káwa mọ́ torí naam ìtọ́wá jẹ́ ìbéèrè tí wà bá ìbéèrè òun náà ní nípa àwẹ̀ Ramadan pé àwẹ̀ gbígbà ń ṣe tẹ̀wá ní ìparí nítorí pé ibi tí bàbá yìí ti ń bọ̀ nísìnyí àwẹ̀ wọn kìí sáàwẹ̀ kan tó de tú láti gbogbo àwọn èèyàn ẹ́n àwọn ẹlòmíì wọ́n ní ẹni bá lágbára ní ó gbà ẹni bá wòlé má gbà so agbára àwọn jáàbì máa mọ̀ nánu so àwẹ̀ Ramadan tá a wà nínú ẹ̀ yìí pílà kan ni nínú àwọn pílà Islam nínú àwọn pílà márààrún àwọn òpó márààrún tó gbé Islam dúró òun náà ni Ramadan wà kò sábà ti pé nǹkan ní pílà tá a pè ní òpó tó mú nǹkan dúró tí òpó yẹn tó bá ti break àbí tí ò bá dúó ó túnmọ̀ pé ìsìláàmù ò sí kíni ìsìláàmù ò dúó èyàn jẹ́ mùsùlùmí ẹni tó bá jẹ́ òun jẹ́ mùsùlùmí tó wá ní òun ògbàwẹ̀ rọ̀mọ̀lọ́rùn kò sáwẹ̀ inú ẹ̀sìn ẹn àbáyàwó sọ́ra yàn bóhùn nígbà irú ẹni báwọn ìsìláàmù rẹ̀ wà questionable kìí ṣe mùsùlùmí àwẹ̀ rọ̀mọ̀lọ́rùn yìí ọlọ́run bá àdékẹ́ ọláwá ṣe lọ́ràn yẹn fáwà mùmí ní òdodo ó ṣe ní túláàsì ní compulsory ní kágbàwẹ̀ rọ̀mọ̀lọ́rùn ọlọ́run bá àdékẹ́ ọláwá sọ pé bóhùn ṣe compel wa pé ká máa gba àwẹ̀ rọ̀mọ̀lọ́rùn yìí ó ti ṣe lọ́nà yẹn fáwọn tó ti kọjá síwájú wa òun náà ló fà tó fi jẹ́ pé ẹmọ̀ ráwọn kírísítẹ̀nì náà lẹ́ àwọn náà ní àwẹ̀ kan táwọn gbà àríkíọlá gbogbo àwọn náà tó ti kọjá ọlọ́wọ̀n bá àríkíọlá ní àwẹ̀ yìí òun ṣe lọ́nà yẹn fáwọn náà táwọn náà gbà kí wá ní kí ni objective tọ́lọ̀wọ̀n bá àríkíọlá fi ká gbàwẹ̀ òun náà lọ́wọ́n bá àríkíọlá sọ fún wa nínú súratul Baqara ó ní kútìbà alaykumus siyam kama kútìbà àṣẹ lọ́ràn èèyàn fún yín kàmá kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bá ṣe ṣe àwẹ̀ lọ́ràn èèyàn fún àwọn tí wọ́n ti kọjá síwájú yín la'allakum tattaqun kẹ́ẹ̀bà lè páyà ọlọ́run páyẹ́tì ká bẹ̀rù ọlọ́run ọba àlékiọlá pẹ̀lú pé ká máa ṣe ìtọ́lọ̀ ọba àlékiọlá pàwá láṣẹ ká jìnà sí tó ní ká jìnà sí òun náà ní àkórí ìtọ́lọ̀ ọba àlékiọlá àwọn ìbẹ̀rẹ̀ ọlọ́run tí ó bí sí la yóò bí ìjìnà sí àwọn ẹ̀ṣẹ̀ tí ó dá yóò bí sí la yóò bí ìmọ̀ sí àwọn nǹkan tọ́lọ̀ ọba àríkẹ́ lápá wá láti ká ṣe yóò ṣe kíni yóò bí sí la àwẹ̀ Ramadan yìí a máa wá gba ọgbọ̀n 30 àbí kó jẹ́ 29 mùsùlùmí èyí wà 13 láti bẹ̀rẹ̀ àwẹ̀ ìpé 39 nígbà

ìjọ kejì rẹ̀ láàmà pé kíni àmà pé àwẹ̀ ti parí àmà pa sọdún kò wá sẹ́ni tí máa tí máa kalẹ̀ àmà retí náà ni ó lè pé 29 ó sì lè pé 30 àwẹ̀ Ramadan sáà wá ń sọ fúnra wa yìí ẹ́n kò lè dọ̀nà yẹn lórí àfi kéèyàn jẹ́ mùsùlùmí ẹni tí ẹ Ramadan kò sọ̀nà yẹn lórí ẹ̀ ẹni tí ó bá ṣe ẹni tó bá ti bàlágà ẹni tí ò ti bàlágà kò sọ̀nà yẹn lórí ẹ̀ so ṣe pé àwẹ̀ yíò yóò fi dọ̀ranyàn lórí yàn obìnrin tí máa ń ṣe menstruation lọ́wọ́ àbóbìnrin tó bá bímọ tẹ́jẹ̀ bímọ bá ń wá àwẹ̀ Ramadan kò gbọdọ̀ gbá kò sọ̀ranyàn lórí ẹ̀ haram tí ẹ̀ tún ní fún kò gbọdọ̀ gbá ní stage tó wà yẹn kò gbọdọ̀ gbá so àwẹ̀ yìí a máa wá bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà tí alfajari bá ti yọ lásùbá a bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn lẹ́rí pé àrí jẹ àní mu a ní jẹ́ kí gbogbo anything tó lè dípò oúnjẹ kó ṣe kó wọnú ara wa bóyá abẹ́rẹ́ ni bóyá kí ní kàlẹ̀ yẹn fà sí mú ni tó wá wọ inú lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí á jìnà sí látìgbà tí àlùfájàrí bá ti yọ tí ó fi wá dìgbà tó ń wọ̀ láàrin yẹn a gbọ́dọ̀ jẹ a gbọ́dọ̀ mu ẹni tó bá lóbìnrin kò gbọ́dọ̀ súnmọ́ obìnrin rẹ̀ kò gbọ́dọ̀ lóbìnrin lásìkò lásìkò tá à ń sọ yìí so bá ti wá mọ́ sí kíni bá ti wá mọ́ gbà àwọn yẹn yìí àsìkò kánbẹ lóòrùn tán pè ní àsìkò asahur àsìkò tí yẹn máa jí jẹun inú súnà Ànábì sallallahu alaihi wasallam ni kíyàn ó ṣe kíni kíyàn ó jí jẹun níbẹ̀ ẹ̀yìn kọ́lá ìbẹ̀nú àdísì Ànábì sallallahu alaihi ala al-mutasahirin àwọn màláíkà máa ṣàdúà fáwọn lànàbì sallallahu alaihi wasallam sọ pé àlùbáríkà ń bẹ ń bí kéèyàn sékíní kí o jẹ sàárì ó là tó bá ní jẹun ẹ̀yìn jí lásìkò yẹn kó jẹ́ pé ni kó jẹ́ pé tí náà ló ni so eléyìn náà wọ́n náà sékíní ó kò sínú àwọn màláíkà tó ẹnu àdúrà táwọn màláíkà ń sàdúrà fún kìí sẹ́ni tó ti jẹun sọ́lá tàlẹ́ ní tó ti sùn tó wá ní sọ tó ti jọ́ kejì èmi èjì sáré so àwọn eléyìí àwọn náà làwọn sókí nípa àwẹ̀ Ramadan ó jẹ́ pé bóyá nígbà tó bá padà yá èsì nǹkan tẹ́lẹ̀ jòkó tí ó kàn sọ́lẹ̀ kan náà ẹ̀yìn àwọn àlàyé pọ̀ àtàwọn ìbéèrè míì tí ó bá túnmọ̀ wá pẹ̀lú ìyọ̀ndà Allah subhanahu wa ta'ala àtúnpadà mọ́ sí kíni so fún ẹni tó bá fẹ́ mọ dítèlì nípa a sọ yìí àbí tó bá ní ìrànlọ́wọ́ kan tó bá fẹ́ ṣe fún wa kó pe nọ́mbà ẹ bá mi orí kí rẹ̀ ẹ tẹ nọ́mbà yẹn síbi 081 kan pè nọ́mbà mi 081 45 955 839 fún ẹ tó bá fẹ́ mọ̀ tó bá ní láti mọ̀ sí nípa wọn ó fẹ́ ṣèwádìí ni nítorí pé ẹ̀mí ṣèwádìí púpọ̀ mo ti parí bàbá yìí ní ìṣòtí bẹ́ẹ̀ tọ́dún mẹ́ta tí ò bá jù bẹ́ẹ̀ lo. mo wá ṣèwádìí débi pé ibi tí wọ́n ti gba ìsìláàmù ní Sókótó àwọn pòfẹ́sọ̀ tán wà ní kíná púpọ̀ rẹ̀ tán wà ní ìṣáájì kíná púpọ̀ rẹ̀ lọ́hùn ní Sókótó lọ́hùn mo ti wádìí débi pé mo kọlù wọn nígbàtí mo rí kíní lẹ́tà tán mú lọ́wọ́ mo sì bá wọn sọ wọ́n ní ah, lóòtọ́ ni wọ́n ló wà jẹ̀ ní o ká ah, lóòtọ́ ni bó so ó túnmọ̀ pé kìí ṣe kéèsì àwọn tí wọ́n ń àbẹ́ tó bá lẹ́ni tó náà mọ̀ tó lè ṣe ìrànlọ́wọ́ ẹ́ láti ṣe ìrànlọ́wọ́ bí ìgbésà yóò ṣe máa ṣe kíni bí ó ṣe máa rọrùn bẹ́ẹ̀ sí yóò ṣe máa dùn sí bàbá yìí lọ́mọ wọn láwọn ọmọ wọn wọn láwọn ti lọ sùn owó àwọn nǹkan báyìí ìnáwó náà ni tó wáyé pé èèyàn bá fẹ́ wo tayé ni ẹni tí ń gba sálárì five hundred and fifty thousand tó pé jíjẹ ní sálárì lásán lélé yíò àwa sọ ìdí ọmọ wọlé lóṣooṣù látọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ìdá mẹ́wàá àwọn ọmọjọ́ ẹ̀hẹ́ gbogbo eréṣìíríṣìí kíyànwá sí kíni kíyànwá pàgbọ́ àwọn nǹkan báwọn ti tẹ̀rí pé àbíkọ́lọ̀ ọba àlejọ́lá Ah, àbíkó san wálẹ̀ san dáadáa àbíkó lọ́wọ́ bá lẹ́jọ́ lákọ́ mọ́dún wá ní ládàá rẹ̀ ìbéèrè mi naam alaikum salaam tó rọ̀gá naam naam naam naam Naam. Naam. Ó ṣe dìná nínú àwẹ̀ Ramadan. Kìí ṣe ìyàwó ẹ̀. Lọ́sàn-án àbí? Naam, ìbéèrè tí wọ́n béèrè. Ẹni tí ó nínú ọ̀sán gangan nínú Ramadan. Ọwá ní ìdájọ́ tó ṣe yìí, òun náà kó ẹ̀yàn bá báyàwó rẹ̀ lájọṣepọ̀ ọ̀rọ̀ àti sọ̀rọ̀ sí náà ọkàn bóbìnrin lájọṣepọ̀ ní ọ̀sán Ramadan àwẹ̀ ń ti bàjẹ́ lẹ́gbà bapali bá parí àwẹ̀ Ramadan ó san àwẹ̀ ó padà ó tún ti wá dáná nígbàtẹ́rú bá wà nígbàtẹ́rú wà ó mú kanú àwọn ẹrú rẹ̀ ó túlẹ̀ kó máa lọ ìyíhùn ló fi ṣe kíni ìyíhùn ló fi san òní òmọ̀ jẹ́ kàfàrà ọ̀nà tó dá ó wá lẹ́rú àbí kò tẹ́rú má lásìkò tá a wà yìí èyí tó tẹ̀lé òun náà ni pé èyí ó gba àwẹ̀ títí dé ìlera wọn ìyá mùsàárọ̀ín mútàtà àbí àyè èyí ó gba àwẹ̀ àwẹ̀ oṣù méjì léra wọn consecutively ó gbà léra wọn ni kìí ṣe pé gbogbo mẹ́ta lónìí mo sinmi lọ́la mo gíní kan ó gbà léra wọn tí ọ̀bá wá lágbára àwa rí pé irú ẹni bẹ́ẹ̀ kò lágbára eléyìí option ẹlẹ́kẹta òun náà ni pé yóò bọ́ èèyàn títì èèyàn títì òun náà bọ̀ wò tẹwárí gbogbo orú irú àwọn nǹkan báyìí kálájọsọ pẹ̀lú ìyàwó wa nígbàtà bá ń ṣe kíni nígbàtà bá ń gbàwẹ̀ lọ́wọ́ inú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni tó jẹ́ pé síwájú kó tó di pé èyàn se gbogbo àwọn nǹkan tá ń sọ yìí èyàn gbọ́dọ̀ ti ṣe kíni èyàn gbọ́dọ̀ ti túbá kéèyàn ti mọ̀ pé téèyàn ṣe yìí èyàn ti mọ̀ pé ìtókù ti ẹ̀ka àtòrì ó ṣẹlẹ̀ láyà Nabi sallallahu alaihi wasallam ẹni tó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ìyàwó tí ẹni o ó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ lọ́sàn ó wá bá ànábì sallallahu alaihi wasallam ànábì ní tó lẹ́rú ó lè bọ́kùn lọ́rùn ẹrú olóhùn ní ànábì ní tó lágbára láti gba àwẹ̀ títí dé olóhùn lágbára rẹ̀ ànábì ní tó ló agbára láti bọ́ èèyàn títí olóhùn ló ẹ̀yìn anábì wá ní ká gbé sàárà yìí anábì yẹ gbé fún anábì ní kó lọ fi ṣegere kó lọ fi tánà ọ̀nà tó dá ó tún wá sọ fún anábì sallallahu alaihi wasallam pé ta ni kó lọ fi ṣe sàárà fún ṣé àwọn tí wọ́n tún ṣegere àwọn tí wọ́n tún tòṣì jù lọ ní kó Madina tó fi débi tó parí sí owó orí fámìlì kan tí wọ́n tòṣì tóhùn anábì wá rẹ̀ ni anábì wá rẹ̀ ni fáájí ń anábì wá ní ọdá ma gbé lọ ẹlọ lè jẹ́ pẹ̀lú fámílì rẹ̀ sẹ́ẹ̀mọ̀ yí pé ẹ̀kọ́ kan tí mo fẹ́ ká kọ́ nítorí pé àwọn kan bẹ ní sí báyìí àwọn ẹlòmí ń bẹ tó ikú wọ́n ni mo lágbára rẹ̀ so ẹni tí máa ń serú eléyìí irú àwọn tọ́lọ́ọ̀bà àdékẹ́ ọlá pè ní al-mujahirun àwọn tí wọ́n láyà sọ́lọ́hun níbi ẹ̀ṣẹ̀ ọlọ́run ní pé oríjì wọn anábì ní kúlù ummati mu'afa gbogbo àdúgbò mi pátápátá lọ́wọ́ bá lè gẹ́lò mọ́ wípò gẹ̀ẹ́sẹ̀ wọn yóò yááfì wọn tánbà tọrọ àforíjì ọlọ́wọ́ bá lè gẹ́lò fèríjì wọn illal mujahirun àyàfi àwọn tí wọ́n ń ṣe kíni àwọn tí ah, ni ó jẹ tí wọ́n ń ṣe gbogbo àwọn kọ́lá ìrìn ráwẹ̀ ọlọ́wọ́ bá lè gẹ́lò nígbà tuntun bá rẹ̀ nítorí pé kò tí ì mọ̀ kó ń ṣe tí ò dá kò tí

tó ká tó wá sọ ipé zìnà ló tún wá ṣe ẹni ìrí ti zìnà tó ṣe ìkápẹ́ tí ò sí níyàwó lé ní ó tún ti dára blálọ ọgọ́rùn kí wọ́n náà ní blálọ ọgọ́rùn kí wọ́n náà kárakára kéèsè bí wọ́n ma fi bá ṣe ma lò fín bẹ́ irú ẹni kò yẹ lẹ́ni tí ó ma tún gbáyé má wọ́n jù lókò parí òfin ọlọ́run ẹni mi ò máa pariwo bí àtẹ̀rí ah, àti háàtì jù tẹ̀sẹ̀rẹ́ àti hajjì wọ́n ti wá jù lókò pa irú ẹni báwọn tẹ bá bèè lọ́wọ́ rẹ̀ pé tó bá wọnú yàrá rẹ̀ nìsìn ó wá bọ́ ọkùnrin ìkàlérí ìyàwó ẹ̀ kí ló ṣe òun gan fúnra rẹ̀ ní òmú ládá tí ó sàládá pa ẹlòmí ò ní ti bá rí ìbọn ìsìn yìí ń bà pa àtòun àti kọ́lẹ̀ ẹlòmí ò sọ pé àtòun àti ìyàwó ń pa wọn ni ìwọ́n sọ pé tẹ̀rí àhájì nítorí pé òpè ìsòun gẹ́gẹ́ ló ní personal experience àmọ́ náà ọba àdíkẹ́ ọlá tó fẹ́ràn wa ó mọ bí nǹkan ẹ̀dì lágbára tó ẹwọ tó ọlọ́wọ́ ọba àdíkẹ́ ló fẹ́ ká ṣe zìnà òun náà ló fi fún wa ní yọ̀ǹda ẹ̀yìn oníkàṣe kíni ó ní afẹ́yàwó bẹ́ẹ̀ kan ò bá tó fẹ́kàn sí bẹ́ẹ̀ méjì ò bá <laughs> bí mẹ́rin bá sọ tó yẹ pé alágbára bí ẹsìn ni ọ́ ó wá rí pé àwọn mẹ́rin náà tún ká mi náà wà á máa ṣe kíni wà á máa gbàwẹ̀ tó o bá ń gbàwẹ̀ tó gbégun rẹ ti ń léwu àwọn yóò máa ṣe ẹ̀rọ. iná àlàyé sallallahu alaihi wasallam alẹ́bí ní mọ̀nísàtọ̀ àmínkùmọ̀lì bá a fọ́lì ẹ̀ tazawwaj alẹ́bí lẹ́ni tó bá ti lágbára láti lè ṣe kíni láti lè bọ́yàn o lè bọ́yàwó ẹ̀ o sì lágbára o lágbára láti ṣe fàyínà wo àgọ́dù lèlùbákan tí ẹ bá ti lọ fẹ́ra owó yìí kò ní jẹ́ ọmọ wo fẹ́tofẹ́tò yóò jẹ́ ọmọ rẹ̀ jù rẹ̀ lẹ̀ wà á sọ́nù lèlùfàrí òun náà ni ó sì máa sọ abẹ́ rẹ̀ fún ọ bá rẹ̀ bá ń ṣe bákan ó mọ̀ pé wọn náà níyàwó lé lọ báyàwó rẹ̀ lé anábì wa ní kọ̀mọ́ lábẹ́ ẹsẹ̀ tiẹ̀ ìwọ́ tó bá wá lágbára láti fẹ́yàwó àkíní ìyàwó máa wá jẹ èmi gan ìmá lè jẹ ẹ̀ anábì tó bá wá lágbára pa àlẹ́ ti sọ òun Ànábì ní máa gbààwẹ̀ fàyínà hùláhù wìjà àwẹ̀ tó bá ń gbà yìí nìsín àwẹ̀ òun ni yóò máa ṣe kíni yóò máa agbára tó níhun yóò máa bírèkì agbára wọn ní ẹ̀mà gbààwẹ̀ látara ọjà lẹ́jìbí tó bá wó sí ẹ́ so ó tí ẹ̀ ní rí nǹkan kan rò tó bá tó dijọ́ kejì ó bá tó di pé kíni òtún máa wẹ̀ ó ma gbalada ikú òun kíni ikú òun gbààwẹ̀ ó sì máa ṣe kíni ó sì máa bọ́ níbi ìṣẹ́ ọlọ́run ọba àlékẹ́ látara zina ẹwọ tọ́lọ̀ ọba àlejò láti fún wa káwọn bá ṣe zìnà ó wá fún wa ní gbogbo àwọn options yẹn lẹ́yìn ìgbà tí gbogbo tí wọ́n wá rí gbogbo àwọn eléyìí tán ó wá jẹ́ pé ẹni tó ti níyàwó ńlé ẹ́n òní wá lè ṣe kíni òní wá lọ lè ṣe kíni ó wá ṣe zìnà pẹ̀lú ẹ̀ àbọ̀ wá jẹ́ pé wọ́n gan tí wọ́n náà níyàwó ńlé fún ààrẹ ó tún wá lọ lè opportunity inú ẹni wọn ní sí báyìí ó ti ṣó pé ẹranko lòun kìí sẹ́ni tó yẹ kó máa gbá àárín àwọn èèyàn má lọ́lọ́wọ́ bá lè gbọ́dá fi wá gbèrú ìdájọ́ ọ̀kalẹ̀ sẹ́ni tó wá ṣe jìnnà báwọn nísìn fẹ́ẹ́ bí ẹni tẹ́ ni kò mọ bó ṣe so ẹnu yẹn ẹtùmọ̀ èyí mọ̀ sí wàásù fún náà ni tí ó fi mọ̀ pé tí ó fi máa burú tó wà ń bẹ́ẹ̀ tí o bá gbà ẹ̀yìn tí rẹ̀ bá bá bẹ́ẹ̀ lọ síwájú Allah subhanahu wa ta'ala ń fi ìbínú ọlọ́ọ̀bá àríkọlá ń fi ń o ọ̀sán Ramadan kí o ti gíní kí o ti fa ọgbà ya ẹgbọ́ ọlọ́run ya lọ́sàn Ramadan ẹ̀yìn èyí tún wá ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ a ní òlẹ́tọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ o tún wá ṣe gíní o tún wá ṣe zìnà à ó burú jáì o so kí wẹ́n bẹ́ẹ̀ kó lọ lè túbà lọ sọ́dọ̀ ọlọ́run bá